الله والسلام على رسول الله وعبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المسلم رحمه الله تعالى باب الإصلاح بين الناس قال الله تعالى ما خير كثير من نجواهم الا من امر بصدقه او معروف او اصلاح بين الناس وقال تعالى والصلح خير وقال تعالى فاتقوا الله واصلحوا ذات بينكم قال تعالى انما المؤمنون اخوة فاصلحوا بين اخواتكم هنا بان لك في أمام الليل أقول مثل الإمام النووي رحمه الله أقول بأن سرمي كافي ساتسي لا نعوية وما يكون من سورة النساء إذا آية لا تكون لا لا تكون لا بتلا نبعت صوتي ما خير في كثير من نجوانا قصور إلا بان سورت كلا كلا عمية منا كتا منا بالا من سورت كلا كلا عمية إلا من أمر بصدقة أياتي اندواتي سورت كلا كلا تنبا بكجير عشو ونسي تلو قاسي سارا تومي تنب قاتا إنا نتنب عمية جلاسي أي معروف àbẹ̀ ń bá a sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí pẹ̀sẹ̀ dáadáa eléyìí tí o ti máa ṣe tẹ́lẹ̀ àbí kó ta ìdájọ́ eléyìí tí ń ṣe ayé ìsìlá àfẹnbẹ́yìn náà àbí kó sì jẹ́ ká tún ṣe ló ń fi ọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rẹ tẹ́ǹbẹ́ mi kejì rẹ sọ iná ló fẹ́ ti ṣe àtúnṣe ló fẹ́ ti ṣe àwọn eléyìí làwọn ọ̀rọ̀ tó ṣe é gbé orí wà ń bẹ́ẹ̀. nínú àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa bára wọn sọ. Wọ́n lọ eléyìí tó pọ̀ jù nínú ọ̀rọ̀ tó ń tẹnu àwọn èèyàn jáde kìí sọ̀rọ̀ tó lóore kìí sọ̀rọ̀ tó èèyàn máa sọ gbalága ọ̀rọ̀ àkóbá òun náà ni ọ̀pọ̀lọpọ̀ tí máa tẹnu àwọn èèyàn jáde. Nínú àyà ẹlẹ́ẹ̀kejì dín lẹ́yìn tẹgbọ́n nínú sórẹ́tò ànìsá ọlọ́run ló dá wa nínú àyà kejì dín ní àádóje ọlọ́run sọ̀rọ̀ nípa ọkọ àtìyàwó àti oríṣiríṣi tí máa ṣẹlẹ̀ láàrin wọn kọ́nà kọ́rọ́ eléyìí tí máa padà sọ obìnrin dání sí tẹ̀sẹ̀ kan sí ilé ọkọ mọ́ ọlọ́run bá wọn fi ń yọra ike tí àwọn ìṣẹ̀lẹ̀ tí máa lé obìnrin jáde ń bẹ ọkọ àbí tí bá ń kọrin sí létí pé wọ́n padà lé pé ń bẹ ọkọ bá ń ṣẹlẹ̀ ẹ̀rọ àná láti ṣàtúnṣe láàrin wọn. wọ́n sọ̀rọ̀ ìfẹ̀fọ́ yìí àtúnṣe ló lóore ju kẹ́ ẹ mẹ́sẹ̀ lọ. bákan náà ọlọ́run ẹ̀rọ ẹlẹ́dàá ó bẹ̀rù ó ti jẹ́ ń ta wá láti ọ̀dọ̀ nígbà tó ń sọ nípa èrè ogun àwọn àlékún tí wọ́n máa fún yàn lórí ìpín tó yẹ pẹ́pẹ́ tó ń kálukú nígbà tó kópa nínú ogun. àlékún tí wọ́n wá fún lónìí lórí nǹkan fún un. wọ́n máa gbé èdè òyédè láàrin àwọn jagunjagun ọ̀pọ̀lọpọ̀ gan lè sì sọ ọ̀pọ̀lọpọ̀ ó sì wì ilé tó bá ti sọ́lá gbọ́gbọ́ náà lè kí ló ṣe táwọn èso jùlọ. wọ́n lè fi kí mùsùlùmí sí mùsùlùmí kan padà dọ̀tá kó di àní fẹ́ rí ara wa láti ọlọ́run ló dá ní kọ̀tọ́kùlọ́ ẹ̀pá فأصلحوا ذات بينكم ثم ستسوا انتبا سللان تبي كما ترى الديود ثاني ọlọ́run ló dára nínú súra náà wọ́n fi ń yíra pé mọ́mìnì sí mọ́mìnì wọn ò jẹ́ nǹkan kan ò bí ìbá sọmọ ìyá ara wọn pé mọ́mì mi ti bá wá síra wọn sọ́kà ìdá síra wọn ẹ máa ṣàtúnṣe إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم mọ́mìnì sí mọ́mìnì náà jẹ́ nǹkan kan síra bí ìbá sọ ọmọ ìyá ara wọn. torí náà ẹ máa ṣàtúnṣe láàárín àwọn ọmọ ìyá yín nígbà tó jẹ́ òye bí wọ́n tẹ́lẹ̀. kò sí tí ọlọ́run bá ló dára ó pè láti ṣègbè láàrin àwọn èèyàn wọn ì bá jóbi sọmọ wọn ì bá ìfújọ mọ ìyá sọmọ ìyá ọkọ síyàwó ọ̀rẹ́ sọ̀rọ̀ alámúlétì alámúlétì tí alámúlétì rẹ̀ alábàgbé fọlábàgbé alágbèmọ̀ sísẹ́ pàtàkì àti ohunkóhun ó lè bá ọ̀pọ̀ lọ́lọ́mù ní ìgbà tí àìjọ́ra ẹni ó bá bẹ́ẹ̀rẹ̀ tó jẹ́ òlódò bá bẹ̀rẹ̀ ọlọ́run pè fún pé fún ṣe àtúnṣe. àtúnṣe ń ló lóore jù. ẹ̀yin ìlú sì jẹ́ gbogbo máa fẹ́ ṣàtúnṣe tí wọ́n ń fẹ́ káàpù sí ìyẹn kẹ́rọ ìjókòó ó fi sẹ́kórì dì múlẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú àwọn ìlànà àti òfin àtẹ̀lẹ̀ tí ó mú kí àárọ̀ kan kí ó jà kọparí. ẹ jẹ́ pé àtúnṣe lọ lọ́dọ̀ ṣe ètò àtàkùn títí ń bẹ́ńlẹ̀ ètò àtúnṣe fẹ́jú pọ̀ tó àtúnṣe wá níbẹ̀ ẹni tí nǹkan ti gbàgbé tẹ́lẹ̀ àti wọn àbájọ gbàǹgbà ọ̀pá tuntun nínú ẹlẹ́yà. ọ̀pá mi ìwé ìlọ́jọ́ pé òun ò gbọ́ nǹkan kan tó ṣe tó lè gbọ́ sí ipò ẹni tó lè fẹ́ ṣàtúnṣe. ó máa ń fi sábà bí nígbà míì tó nǹkan tó gbàjọ́ tí máa ṣẹ́jú pọ̀ pátákùn. ìdóhùn tó pàtàkì tó bá bá ṣàtúnṣe sí gbàgbéyànjú láti jẹni tí ọkájú ẹ àbí ká sọ ní ọkájú ẹ kápò tẹra lọ́nà tí àtúnṣe tá a fẹ́ sí yẹn tí o ti fèsì ṣùgbọ́n àtúnṣe ọlọ́run bá fẹ́. nínú àdúgbò àgbẹ̀bẹ̀rẹ̀ yìí rà ọdún ìlú àgbàáyìn ọlọ́run ọba Muhammad sọlọ́lá àgbàáyìn rẹ̀ sọ́lẹ̀. ولكل سلالة من الناس عليه سبق بوريك تسا إنا وريك تلا وزاك نوا إنا لجانا يا لوري وقفتا ما تسارا وني وريك تنبلا رين تسا أجا وريك أجانا متا اللي أزاك ńlọ orí kẹta àtàtì ń bẹ lára àtà àbáta ajá ìṣe lójúmọ́ kan àwọn bùkátà àtàtì sàárà ọ̀nà ọgọ́rùn-ún mẹ́ta ilé ọgbẹ́ta nítorí pé afẹ́ rárá wa kúrò níbi àti sórí ibú àwọn wa ọ̀là lórí ara wa kúrò níbi àti wa náà. Gbogbo ajẹ́ bẹ́ẹ̀ oníkálukú gbọ́dọ̀ máa ra ara rẹ̀ padà pẹ̀lú títí sàrà àforíkì kọ̀ọ̀kan nínú àwọn oríkì ara lójoojúmọ́. ìwádìí wa fi hàn pé iye oríkì ń bẹ lára gbogbo ẹni dára rẹ̀ pé olóyìnbẹ́rún mẹ́ta àti ọgọ́ta oríkì. tó bá jẹ́ pé náírà kọ̀ọ̀kan bàbá mi ta fẹ́ máa fi ti sàrà àforíkì kọ̀ọ̀kan lójúmọ́ ẹni tí wọn bùkún àtà náírà ọgọ́rùn mẹ́ta ó lé ọgọ́ta lójoojúmọ́ bí wọn bá mú ọgọ́rùn mẹ́ta náírà ó lé ọgọ́ta lójoojúmọ́ lọ́nà lọ́nà ọjọ́ mẹ́wàá ó ti di three thousand six hundred naira lọ́nà ọjọ́ ńkọ́ lọ́nà tó ti di eleven thousand eight hundred naira. So, eleven thousand eight hundred naira yóò máa ṣe wàásà ìyẹn tá a bá lẹ́nìkan tó ń bẹ tá a lè máa ṣe sàárà náírà kan fún nínú ìwé òfìsì. tó tó gbẹ́gbẹ́ kéré ti lónìí tó ní ìṣòro ìṣẹ́ta tó lè ju pẹ̀pẹ̀ náà ní náírà márùn. tọ́ba wa dáǹsì three hundred and sixty by five naira. àwọn ìrìn orí sọ́mọ̀ ilẹ̀ kúrẹ́ gbogbo oríkèéké ọ̀sán ní ti ń bùkátà àbá tó ní òkúta mẹ́sàn-án tọ́lá. tọ́lá òsìkò tàná mẹ́lẹ̀ ń gbàtà àríṣe. ojoojúmọ́ la gbọ́dọ̀ máa ṣe tààrà àtàwọn oríkèé wa. ìgbà tó ti wá jẹ́ kí n ta ló máa fi ṣe tààrà tó bá jẹ́ pé owó bá ní tó ti gbogbo èèyàn lólówó gbogbo èèyàn ló ti gbọ́dọ̀ ṣe tààrà yìí. àti nǹkan mi ń jẹ tá a tó lè fi ṣe sàrà yàtọ̀ sówó. nǹkan mi ń jẹ tá a lè fi rárá wa tábà tó lè fi àtiwá náà tí ò sówó. bí àwọn akíni anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹni olóyún tọ́tùlọ̀ ọ̀fẹ́ ìṣẹ́mi gbé jáde jùmọ̀ bá mọ̀ tààdílé. bẹ́yìn lẹ́yìn sábàkà tí a bá fi lè ṣe àtúnṣe láàrin èèyàn méjì tó di òyìnbó ń bẹ láàrin wọn sàrà ni wọ́n ṣàkọọ́lẹ̀ rẹ̀ fún ọ wípé orí sàrà àti lónìí. ọ̀nàwó ẹ̀rọ fún ọ̀pọ̀ta tuntun láàrin ẹni méjì ọ̀pọ̀ ládàá sàrà lẹ̀ fún. wọ́tò ọ̀hún lè rọ́jò lọ fi gba bọ́ọ̀dì yìí. wọ́tò ìṣòro lè wọ àárín ìgbà. bákan náà ká ràn yàn lọ́wọ́ ọbẹ̀ gbọ́ra fún mi kò lè dáàbò ọbẹ̀ gbọ́ra fún kò lè dáàbò ọbẹ̀ gbọ́ra kẹ́tẹ́kẹ́tẹ́ kò lè dáàbò ọbẹ̀ gbọ́ra bàtà kò lè dáàbò máṣíìnì lọ́fẹ́ ẹ̀sìn kẹ̀kẹ́ kẹ̀kẹ́ wà kò lè dáàbò lápámú bẹ́ẹ̀ tọ́ sàrà fún yín lọ́dọ̀ أبي ترفع ترفع له عليها متاعه صدق أبنت أشوف نجد أولي رتاب مجدلا ولا بعد نوارتي أولي كان نوارتي ترى نوارتي الكلمة الطيبة صدقة أنا بعد أداء سداد لأنها كرامني ولكل خطوة تمشيها إلى الصلاة صدقة وجدت أساسا أساسا أساسا تنزل على ثلاثة كرامني وتميك الأداء عن الطريق صدقة قلت ما جبت تنزل الطيارة كله لنا ترانا تقول تعالى أبوكي أبوكي كان تعالى sọ̀rọ̀ ní ìdílé adámúlò la rí pé lónìí báyìí. Tábà ní àwọn dáadáa náà, sàrà ni wọ́n bá lọ bí ọ̀sẹ̀ lọ́wọ́ àlùfẹ́ náà ti sọ nínú làwọn wá rí ṣe lónìí yóò fi sọ́gbà ara wa padà kúròmí àti wọn lónìí tọ̀tọ́lá ọ̀sán àjọlá lọ àtúkò mọ́tọ̀lá yóò lò ní dáadáa tá a rí ṣe lónìí lọ́gbà ìdá àtúkò wà nìkan náà rọrùn. pẹ̀lú ìdílé ìsìnkú oníkálukú wa ọgbọ́dọ̀ kí ìsára o. bí wọ́n bá ti nítorí lè mú ọ sórí rẹ pé ọ̀rọ̀ àlùjẹ́nà láyé lé ó lè lọ́gbọ́n báwọn kan wá bára wọn jókòó àbí kí wọ́n máa ṣàìsùn torí tiẹ̀ àbí kí wọ́n máa wó tẹ̀síwáà má tẹ̀síwáà torí tiẹ̀ kí wọ́n jẹ́ pé ní ìdí ọ̀rọ̀ àlùjẹ́nà wọ̀ ẹni bá fẹ́ rọ àlùjẹ́nà onídìkọ́kọ́ sánà gbogbo ìyànjú báwọn yóò bá gbà fọ wọ́n tẹ̀lé tí wọ́n ti fúnra rẹ̀ torí ẹ̀ nígbà tó ti pé àwọn tí abẹ́bí sàrà fún ọ̀pọ̀ àwọn akúmọ̀ fún ara wa ahùnwá. Wọ́n ti gbogbo tó sàálẹ̀ fún àyín náà pé ẹni ti ti sàrà ẹni ti ti sàrà bẹ́ẹ̀ ni mi ìwọ̀n sọ jáde lẹ́nu rẹ lónìí lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀rọ̀ burúkú nínú ìkẹ́lẹ̀ tó tọ́jú sọ́dà ọ̀rọ̀ orí ilé láti ẹnu rẹ̀ jáde tààrà rẹ̀ fírò mélòó lọ sọ lọ́rọ̀ rẹ̀ lẹ́yìn lónìí níbi àwọn ọ̀rọ̀ àlùfàṣà lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀rọ̀ burúkú lẹ́gbẹ̀ẹ́ ètò ìtọ́lákùn bí ọ̀rọ̀ tó sọ ẹnu rẹ̀ jáde lọ. ó túmọ̀ sí pé nǹkan ọ̀sẹ̀ láti wá ìlà fúnra wa pẹ̀lú ìjà mọ̀ kankan ìdẹ́gbẹ́dáwó báyìí kí á lálẹ́ tó tó ti àlùbá wa tó gbogbo ọ̀lẹ́ láàfin ní jẹ́pá àgbàdo dànù láyé anábì sallallahu alaihi wasallam nínú àdéhùn kan gbàdé sírò pé tó bá sọ alhamdulilayi sàrán subhanallah sàrán allahu akbar sàrán la ilaha illallah sàrán alhamdulilayi sàlẹ subhanallah alhamdulilayi. فلا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله لا لا أعرف راس المجد سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله سلام لذلك إيه تكون الواجب ترى أن لا تكفي ok ṣé gbígbélé ń jáde lẹ́nu rẹ̀ ń jáde lẹ́nu rẹ̀ ẹsẹ̀ ń dùn mọ́ ń jáde ara rẹ̀ ọkàn rẹ̀ ń balẹ̀ ooru ọkàn rẹ̀ ọkàn rẹ̀ ń balẹ̀ inú rẹ̀ ń dùn mo lè wí dé títí dìbì gbà mọ́ lẹ́nu. ẹlòmíì ń jẹ́ màá wí nípa lọ́ba lọ́kọ̀ gbọ́rọ́ tọ́jú ọ̀sẹ̀ sọ́ni ee ọmọ nàìjà o nàìjà o wọ́n bá pa wọ́n bá pa gbogbo pé ọba òṣùpá náà náà tó bá gbàdé ìdíjáde màláìka báwa lọ pọ nàìjà àwọn ìṣẹ́ tuntun. àtúrò náà fún mi lọ rí pé ìdáhánà láì fi nǹkan mi yẹ fújì ó yẹ kí fẹ́ mi ṣé bí. سبحان الله والحمد لله كنتم موضع كوري دائما ميوني أنتم والله كوني جرام خسارت فلن دعك تسانوا أكتوى الجنة تبعي أنا دعا تعالوا ما تبعي أنا كنت أتجنوا أولي مريسي أولي مريسي سارا أولي مريسي سارا تعمل كثير لأنه ẹlòmíì gbẹdọ bíi márùn bẹ lọrùn gbàtọ ti bàlágà ní ntọjọ ọmọdé àwọn míì ní wa ní ìdíkọ fún ọdún bẹ lọrùn àwọn ìlú ìsàrọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́ ọdún ọdún ọdún márùnlélọ́gbà ń bẹ lọrùn gbogbo ìjọ ọdún bẹ láti dé ti bàlágà tó ó sì kí wọn bẹ sọ fọlọ ó kì í ọba sàrà ọdún ojúmọ́ lọ́nà forty five years ojoojúmọ́ ìṣiṣẹ́ three hundred and sixty times thirty five years ah aláì gẹ́tù kọlẹ̀ kálukú sì bẹ́ẹ̀ wá lùdẹ́nu ẹ̀rọ pípẹ́ ń bẹ́ẹ̀ wá dùgbà ẹlẹ́gbẹ̀ẹ́ ọ̀sẹ̀ náà ìṣe náà kọ́ alẹ́ tẹ̀ torípa náà bí ìsẹ́ni aláàánú ó ní tẹ́lá ti lè pe rákà méjì rákà àgbà àgbà rákà méjì àgbà ó ti tó àdúgbò ẹ̀fọ́lọ̀. tó bá ti ṣe rákà méjì àdùhá ó túmọ̀ sí pé gbogbo sàrà àtẹ̀mí o ti ṣe foríkì rẹ̀. níbo la ti àgbẹ̀rẹ̀ kàtà àdùhá náà fẹ́? àwọn òní gbọ́dọ̀ èké ni àdùhá báwo. èyí dáná ọ̀rọ̀ ṣe gan-an gbogbo ọ̀rọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ ń pàjẹ́. ọ̀tún àgbẹ̀ náà fi là àdùhá. Bọ̀dọ̀ ti di dáhùn kan ti ẹ̀fọ́. Ṣé Nàìjíríà bọ̀ àwọn tó sọ ń bọ̀ àti òkè ikọ̀ ọ̀sán wọn tàbí ìdìbò àdéhùn rẹ̀ lọ́kàn. Àdéhùn rẹ̀ lọ́kàn tó lọ́sẹ̀ sí. Ọdún àdéhùn tó wá dáná bí ti àwọn lójú Ike ọmọ ẹgbẹ́ ràkàtà ràkàtà ọgbà ẹ̀mẹ́ta. Ẹni tààrà lọ́sọ̀ tó tóó lórí ẹ̀wọ́n ní sí kọ̀kọ́ mọ̀ sí àmọ́ ìwà tó ti kọ̀kọ́ ẹ̀ fún ó ti tó. Tòtò wá ti sẹ́lẹ́tà méjì ó ti tó ilé ẹ̀jẹ̀ amójútó. Wọ́n ti dúró ní tó máa ń sọ fún wa. Títí àgbàgbà rí yọ ní aago márùn-ún ọkọ̀ gba ogún ìṣẹ́jú. Wọ́n wá sọ fún wa pé òun ti máa yọ nílùú yìí lásìkò tá a sì wá náà yìí níka bí agogo méje ó kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Òjò máa ń sọ pé òun yọ ní aago méje ó kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ ní sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún Ó di aago mélòó? Aago mẹ́jọ aago méje kò kú ìfẹ́jẹ́ àwọn tó ti aago méje tó bá ti kojú ìfẹ́jú àkókò ìfẹ́ ha ti tó kò ní ìdíje ibi tó bá lọ ẹ̀ka tó débi ìṣàkóso ha tó tó jáde lé. pẹ̀lú ìtumọ̀ sí pé afẹ́rù àlùfẹ́nà àwọn oníjókòó tẹ̀tẹ̀rẹ̀ ọ̀ afẹ́rù àlùfẹ́nà àìsẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ọ̀ òkú nìkan abẹ́tẹ́wọ́ àwọn àmọ́fà àgbẹ̀rẹ̀ jókòó tẹ̀tẹ̀rẹ̀ àwọn tá a fẹ́ máa gun mẹ́ṣíìnì abẹ́gun mọ́tò láyé ọ̀gá kájọpọ̀ tẹ́tẹ́rẹ́ wọ́n máa sọ̀tún àwọn alẹ́gbẹ̀ àti àmà ta ọ̀gá kájọpọ̀ tẹ́tẹ́rẹ́ tó tó tó ti ata àti gbàtẹ́rẹ́ tá a bá rí ta tó tẹ̀lé àmà ta. tó alùpùpù náà wà ń kọ́ tó iná àgbà kájọpọ̀ tẹ́tẹ́rẹ́ ọlọ́gbà ká fáwọn àtàmọ́gbìyànjú ohun tí ó náà yíwọ̀ ní wọ́n ló máa ń jẹ́ ọ̀rẹ́ rẹ̀ wọ́n ló máa ń jẹ́ ọ̀rẹ́ rẹ̀ lọ́jọ́ bàbá àlùfẹ́ nà wọ́n wá ń kọ́ tí bàbá náà ní fọ́ọ̀mù ọkọ̀ wọn bàbá àjàrà nà. àwọn òfin yanjú nítorí pé ayé lẹ́rìn ma ayé ìwọ̀rẹ́ ma ẹnì kan òfin tó di ọ̀rẹ́ òfin tó di ọ̀sẹ̀ ẹ̀yẹ́ ń jọ̀gbìndè àyàfi tí wàá bá torí rẹ̀ tọ̀ọ̀rọ̀ náà lùfẹ́ nà wọ́n náà mọ̀ wá fà á ti fi ọ̀rẹ́ rìn láyé rẹ̀ rìn فاليوم الذين امنوا من الكفار يضحكون على الارائك ينظرون الكذب الكفار ما كانوا يفعلون وجد من الكيان اول بابود الامام طواف في طواف الضحى طلع من إذا وجد النبي محمد صلى الله عليه وسلم تبدا مكه كل لها وكفر قال بين أدام بنا زي سنة الضحى أبو ثلاثة الضحى بدا لا تتم لا يعني صلاة الضحى lè لا lọ́sí لا pé gbàtà kìrìkì mẹ́jọ là nábì tó ń jà lọ́sí sọ pé àbùhá tó tó bá pọ̀ lápá mẹ́jọ torí mẹ́jọ là nẹ́bí ṣe ń jẹ yẹn ẹni tó bá fi méje kọ́yó ẹni tó bá fi mẹ́rin ẹni tó mẹ́fà kọ́yó ẹni tó bá dé mẹ́jọ ọ̀dà àtúntò. ògbógbó náà àwọn sábà fi ó sì yẹ ká múra kó lé ọ̀rọ̀ ti pé yẹ ti pé ọ̀nà tó yẹn á gbà tó yẹn fi rà lùjẹ́ náà wọ̀. bàbá ẹ tani ọ̀gá ṣe màmá ẹ tani ọ̀gá ṣe àwọn ti bí ọ. ọlọ́run ti dábàá ra fẹ́ tara wọn jáde wọlé wá sí ìṣúná ọba. ọ̀nà wo ni wọ́n gbà tó fi sórí rẹ̀. ilé ìjọba bàtà àtà àdọ́sá ó kéré jù ní rákà méjì alábìnrin jọba ti sọ rákà méjì tó bọ̀ ha ó ti tó sọ́sàrà rẹ̀. àdìsí tó ti tẹ̀lé lẹ́yìn. wọ́n lọ́dọ̀dọ̀ ọmọ kòtò ọmọ ọ̀kùdà ibùnà àbí mọ̀ọ́yì. ọmọ kòtò orúkọ àdìsọ́dájú yàtọ̀ síbi kí wọ́n fún àbúrò lẹ́yìn rà yàtọ̀ sí bí wọ́n sọ pé àbùzọ́r yàtọ̀ sí bí wọ́n sọ pé àbùdàrdà ó ń lò pèlú orúkọ àná ẹ̀ka lè sọmọ wa ní ọmọ pèlú tọ èyí ká máa sọ pé pèlú náà ọmọ pèlú pèlú ìlú ẹ̀ka náà ọkọ̀ tó dáa. nínú àwọn orúkọ tó dáa iná lọ́wọ́ ọlọ́run bá tó wọn ní ṣe àálẹ́ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قل ما جاءتي رسول الله كاتب الله كما بعثك ليس الكذاب الذي يفتح بين الناس فيرمي خيرا او يقول خيرا النبي صلى الله عليه وسلم ó ní kí ó tó fúnra ẹ̀ kìí ṣe tìrọ lẹni tí máa ń ṣàtúnṣe láàrin àwọn èèyàn. ẹni tí ó ṣàtúnṣe láàrin àwọn èèyàn kìí ṣe ọ lọ. tó a jẹ tó mú ìró ìròyìn rere ìròyìn dáadáa tó mú wá bẹni tí ń bẹ tàbí pípa ẹni tí wọ́n jọ ń jà fúnra wọn. bí ẹni méjì ń jà ó wá sọ̀rọ̀ wá bá ẹnìkan ẹnìkejì pé lágbájá jẹ̀ǹjọ́ ń jà ní kí n sọ fún ọ pé kọ́ dárí jẹun òun ti ṣe àṣìṣe òun sì máa láì dáa. Kó sínú ọ̀kadà bẹ́ẹ̀ ni kejì náà gbá ah, lágbájá ó lòún kábàámà ó ní kó forí jìn kí ló tún kù mọ́ eléyìí gbà pé ẹni tí àwọn jọ́njà ó ní kí wọ́n forí jìn oníṣe náà sì gbọ́ pé wọn náà sọ pé kó náà forí ó ti parí nìyẹn ìtọ́sí ni pé ìwé tó lọ tó lọ gbọ́ ọ̀rọ̀ sọ pé lẹ́yìn láì gbọ́ tó tún lọ sọ pé lẹ́yìn láì gbọ́ ọ̀rọ̀ àti tìwọ́n náà tó fi tètè páàkì nítorí ọ̀dálẹ̀ ó tètè jẹ́ kí ojú wọn rinjú tó fi sọ ìpèsè ọ̀rọ̀ tó mẹ́lẹ̀ ẹ̀jẹ̀ tán o. wọ́n pa jùlọ pẹ̀lú gbogbo nǹkan tó ti kálukú wa náà ti rí ẹ̀jẹ̀ àjọ ọ̀sán. ó ní sọ pé wọ́n pa jùlọ pẹ̀lú tó ń kálukú sọ lórí kálukú ọmọ ẹgbẹ́ kí náà sọ. mi ò sọ nǹkan kan wọ́n sọ sí wọn náà sọ nǹkan mi. nítorí ìwọ ní ìdí ti parọ́ torí kó lè bá àtàtúnṣe. ìrọ́jọ́ wá pa ọ́ tọ́mọ̀ wà lọ́lú ọgbọ́n rẹ̀ sì lékún sí. àmọ́ pa ọ́ ọlọ́run ló mú ọkọ̀ parọ́ ìdí ní kí ọ láti ṣàtúnṣe ni. ẹ̀hẹ́n lóyún bẹ nínú àwọn mẹ́ta ni àtẹ̀tẹ̀ àbí ogun. lójú ọ̀nà àti rọ́bà mu. ẹlẹ́kẹta ọlọ́run ní irọ́ tọ́kọ pa fúnyàwó àbí èyí tíyàwó tọ́pa fọ́kọ. ìsìláàmù ọ̀pá sí irọ́ tó yẹn máa jìyà nítorí ẹ̀ nítorí pé irọ́ eléyìí tẹ̀ ká láti ṣàtúnṣe ṣẹlẹ̀ àlọ́tọ́. ìrọ́jọ́ ti pa lójú ogun wọ́n ní ẹni bá òun ló lè borí ogun. ìrọ́jọ́ ti pa fáwọn ìyàwó yín torí kí ló lè gbá làásìá rẹ̀. nítorí pé wọ́n ní tó tọ̀ wọ́n yá ni àwọn gangan láyé tó tọ̀. nítorí pé àwọn ẹni tó bá ti fẹ́ tó bẹ̀rẹ̀ rẹ tètè sá lọ ẹ sá máa sọ òdodo fún kò túmọ̀ sí ká máa parọ́ ńlò rẹ o so àmọ́ àwọn máa ń kórìíra fún sòdodo fáwọn ìdí ni tí wàá tẹ́ nìkan tẹ́ bá jọ ń wá obìnrin láì jẹ́ pé kìíní kejì ọmọ pẹ́lúmíràn wà láì jẹ́ pé nìkan náà méjèèjì mọ̀ pẹ́lúmíràn wà. Torí bá mọ̀ tọ́lá àwọn sẹ́nìkan wá ojú tóbìnrin sì ti sọ̀rọ̀ alẹ́ pé náà lò wọ́n tẹ̀. ìsìláàmù ọ̀gbà tí ìwé tó wà lọ bá sọ̀rọ̀ ìjọba àgbáyé rú nù àwọn ibi báwọn wọn náà wá tẹ̀ síwájú. àwọn lè tí wà wọ́n alọ òun wá sí ìsàlẹ̀ jẹ́nẹ́rà wa ẹkún tó dínà. tó ẹnì kẹta náà wá òun darí ọmọlé wa kálukú tó dínà síra wọn ọ̀ọ́dọ́ nìkan ọ̀nà àsìkò tó ń dáfẹ́ ọ̀fẹ́lẹ́ dáfẹ́ lómi àsìkò tó ń dáfẹ́ lómi kẹlẹ́ tó ń dáfẹ́ nìkẹta kálukú ẹ̀fọ́ náà pẹ́lúmi náà tún wá. kálẹ̀ ìgbàgbà rí fún ẹnì bá mọ́rọ̀ pààlà. sọ́mọ àtẹ́lẹ̀ yá àdúrà wọ́n ó tún lè yẹ̀wò yóò máa tó ní pé kódà ah, gan eh, one fifty thousand tẹ́nì kan kó wá fún mi rọ̀lẹ́ mo lọ sọ wá lẹ́ mo eh, sọ wá lẹ́ bọ́lá ọmọ mi bẹ́ẹ̀ kó wá fifty naira wá fún òkúrẹ́ burúkú wọ́n á lọ́wọ́ kó wá fifty thousand ojú ọmọ ẹ eh, níbi tí nǹkan mi ní ìwé ń bẹ ló sọ ẹ mi ń gbọ́ lè àmì one fifty thousand kó wá tán ní kí n gbà sọ́wọ́ náà inú nínú bíi five hundred wọ́n sọ pé lóyún rẹ̀ à ok ẹni tí ọ̀la la five hundred naira láyé so wọ́n sì wá òkèdèrè bọ́ọ̀rọ̀ torí lọ sọ tó tó rí ọ̀dà tó mi ti lu níbi tí mo ti ń gbé ọtí tó kí jẹ fi àbí òru ẹ àwọn èso ìtọ́jú ọgbẹ́ fi pẹ̀lú tí mo fẹ́ àpò gbogbo ẹ̀rọ báyìí kò yẹ kó àkókò wa lè ọkọ̀ lẹ́yìn mọ̀ pé lóyún gan-an ò débi ọkọ̀ yàtọ̀ síta tó kùnà ẹ bá ti bẹ́ sí lọ́wọ́ ọ̀dàmà báńkì bá bá padà rí pé wọ́n ń gba ọlọ́run mọ iye irú àwọn ṣèṣì ní wàláì tó bí wọn mọ sọ pé wọn ló fi fẹ́ mi nígbà mo délé ẹ̀sán tó ẹ̀ aláyé kòtò àwọn ọ̀gá tó kòtò ní ayé kòtò làwọn òbí. ọ̀ tó tọ́ ẹ̀ ìsìláàmù wa gbà pípẹ́ nulẹ̀ rẹ̀ yẹn ọmọ ọmọ dọ́gbọ́n èsì gbogbo bọ́rọ̀ bá ṣe gbogbo bá ṣe plan sí náà lọ́mọ sọ fóbin nísìnyí tó bá pè ọlọ kọ́lí tẹ̀gbé tẹ́nu rí òdúró wọn lọ sọ fóbin pé ọlọ kọ́lí àbí òye ẹjọ pé bẹ́ẹ̀ rẹ ni ó lọ́sọ pé ọlọ kọ́lí ìwọ ọlọ kọ́lí o ti táìsì sí báyìí èmi náà ni wọn lọ o tún lọ tẹlifíṣàn kan máa rò bí èmi náà ni ọ̀dà àtẹ̀gbẹ́ bọ́ọ̀bù ará máa mi lọ mọ́kà lọ́dún yìí o kò yí ọ ìgbéyàwó àwọn ìyá tó kàn á màmá rẹ ti dẹ ìyá tó ní kò sí ìmọ̀ wọ́n ti ń gbólú ara lọ́kọ̀ rẹ lówó tó bá kòlóró ní ọlọ́mọ́kà o kò yí ìwà lọ wà sẹlẹ̀ ọ máa tọkọ sanwó ọjà tó rà. àwọn tó bá ń sọ ilé yìí o lóòótọ́ olú ọlọ́run ti gbò láti rí àwọn gbèsè ti ń bẹ lọ́rùn mi báyìí. Ọ ọgbẹ́lẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún sí lórúkọ ọmọ ìsàdúrà ẹ̀ẹ́dẹ́gbẹ́ ọmọ ti tàájú. àbáwọn ìbáwọn tí mo jẹ lórí bá wọn rẹ mi lọ ń ẹ̀rọ ilé mi sè ìyàwó rẹ̀ sọ pé òun fẹ́ jẹ tọ́kì ìwọ tí wọ́n ní sìn àwọn kí tí wọ́n bá dé lọ ta díẹ̀ ìyàwó wa sọ pé tọ́kì lọ́ra wa dípò kí wọ́n lọ ra àmọ̀ pé àtọ́kì gbé tẹ́ńtà lọ yóò tóbi tó ni tó mọ̀ ń ronú pé pẹ̀lú ìgbọ́ lọ máa ń bá ara ilẹ̀ tó kù àbọ̀ ra tọ́kì gidi wa ẹ̀ sì lè gba ẹ̀ wọ́n náà rí pé òun dé kù òṣèré lè lọ́gbẹ́ pẹ̀lẹ́gbẹ́gbẹ́ bẹ́ẹ̀ tó yé lọ́mọ ọmọ ṣe yọ́ máa ṣàdúrà gbọ́dọ̀ lọ́dún tó orí tó mọ̀ lọ sí kòkó sálẹ̀ ra tọ́kì sọnù wa. orí kí tọ́ba gbọ́n ìwọ̀nba ni wàhálà ọmọ ṣẹlẹ̀ ńlẹ̀ rẹ̀. àwọn àgbẹ̀gbẹ̀ náà ló lówó tọ́kì ó bá ọba ti mọ̀ pé ọ̀jẹ̀ pàmọ́mọ́ ọjọ́ pé padà lè ya rẹ̀ yóò lè obìnrin náà láǹgbà ó lè parọ́ fọ́kọ rẹ̀ lè parọ́ fọ́fọ́ owó ẹgbẹ́ tẹ́ fún mi ò tó ó sì tó sì tẹ́tí. Bẹ́ẹ̀ tó fún five hundred ó tó ra alá ó tó ra tòmátì ó tó ra gbogbo olùkọ́ta gbọ́dọ̀ tó fi three hundred tó. Ẹgbẹ́ta ẹjẹ́ mílíkì ní three hundred four fifty ló ti ra gbogbo ata àti gbogbo tó lọ ra. Ẹgbẹ́ta ọlọ́ọ̀rọ̀ ọlọ ọjọ́ lóòrè ọjọ́ three hundred náà ní kíláàsì. Báyìí pé ó ti mi náà ní ìdí ilé rẹ ṣe gbé làlàáfíà ti wà nù ilé rẹ ìwọ náà mọ̀ máa parọ́ máa o ìwọ tó máa parọ́ máa jẹ́ pé bá lọ ya tó máa fi ọkọ rẹ yóò fi hàn pé ibi tó ọmọ yóò sọ fún ọ. iyì gbogbo rẹ àwọn dipulomasi ìlúkàsì rẹ mọ tù jẹ́sà sí rí ọkọ náà gbà ámọ̀tì wọ́n sí ìyàwó kékeré ni ó ra ètò kí ni ọlọ́run lọ sí ètò ra tọ́tù. àwọn tọ́tù kan tí mo rí gbà lọ ẹgbẹ́ ni lọ́jà wà tó ń bẹ̀ ọbẹ̀ tó fún ọlọ ọwọ́ abitilẹ̀ yóò tóbi tó kóró kóró tó ń torí de eléyìí Islam gbà torí kí lóyún ọmọ bá dàrú lẹ́ẹ̀kan láàrin ẹ máa ẹ máa gbìyànjú láti máa pa ìrònú rẹ fáwọn ìyàwó yín especially ọlọ́run tó dá wa ti mọ̀ igi gbogbo àti ìwò gbòdá kan náà pọlọpọlọ fẹ́ mọdùnú wálé fún ìyàwó rẹ̀ ṣùgbọ́n látàrí pé Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá kò gbó láti rí kò rí mú wá tó bá sì ń sọ fún ìyàwó bó ṣe rí gágágágá ọ̀pọ̀lọpọ̀ ní ṣe sùúrù ṣùgbọ́n ní gbẹgbẹ wà tíyàwó sì máa pàápàá bí ọ̀rọ̀ ọkọ ti ṣe ń jẹ wọ́n ti pẹ́ ń ṣe sùúrù kankan torí ẹ̀ Islam ọ̀fẹ́ kílẹ̀ nìkan dàrú iná ló ṣe fàǹfààní lẹ̀ fọ́kọ ó lè parọ́ fún ìyàwó ẹ̀ ọ̀rọ̀ tí ìyàwó náà sọ fọ́kọ tó rọ́bà rọ̀bẹ̀ ọlọ́ọ̀bẹ̀ ní fi bí wọ́n léèrè pé ìjọba tó jẹ́. tó adéfìyàn náà ni Imam Nawawi tó padà mú wa adéfìyàn rọ́mẹ́ta yẹn èyí ti kíra súnà lẹ́ẹ̀ma pé o irọ́ ṣíṣe orí agbàpẹ́ lè pa orí àìmọye irọ́ tí yorùbá tún pa tó kìbọ̀ tó irọ́ súnà lélẹ́yìí irọ́ súnà báyìí èyí ti ṣe orí aṣọ fún olè parọ́ lórí ẹ̀ náà nìyẹn. هو لقد أم كلثوم هنا ولم أسمعه لم أسمعه يرغب في شيء مما يقوله الناس إلا في ثلاث من يريد النبي محمد صلى الله عليه وسلم من وانفدت لوري انتاوي ينفعنا صاري أياتي أولوري سمتا لا نبي كبير راسي ألا الحرب ogun ورد tá a pa lójú الحرب خدعه bí ẹ bá ṣe tó sí ìyẹn máa borí ogun. ẹlẹ́kẹ̀dì wọn ìsìlá ọ̀gbẹ́ ilẹ̀ náà sísàtúnṣe láàrin àwọn èèyàn ó lè ọ̀gá ìlà àtọ̀rọ̀ tí ọkọ bá ń bá ìyàwó sọ. wàhálà ìmọ̀ràn àti ìzàwùjọ́ àtọ̀rọ̀ tóbìnrin náà bá ń bẹ tọ̀rẹ̀ sọ. tó o kì wahala ń bọ́ ẹ̀tẹ̀ àti ọ̀rọ̀ tí ọ̀sẹ̀ sọpọ lásán ìyàwó náà wọ́n á gbé ìyàwó ni rọ́bà wọnú ọ̀rọ̀ rẹ̀. sí wàhálà bákan náà lọ́nà tó bá parọ́ fún yàwó kò sí wàhálà àmọ́ ò ẹ mọ́kàn máa gbé irọ́ ńlá kalẹ̀ ò yóò jẹ́ pé nítorí àǹfààní kí ló yán mọ́tà kù nítorí kí ìbágbépọ̀ yín torí pé kí ló sọ ọ́ di ìyàwó rẹ̀ kí ló sùn dọ́kọ̀ rẹ̀ kí nǹkan yẹn mọ́ bà wó. ẹ̀hìn àbí ká pé ìyàwó lòdì ọlọ́ọ̀lẹ́ wọn. ọ̀pọ̀ ìfúnná ọ̀pọ̀ ara mọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀bẹ ọ̀pọ̀ ni ọ̀dà àtúntò àlọ́ ó wàá ti ní ya lọ lọ mẹ́rin ló ti bẹ́ẹ̀ wọn lálejò lálẹ́ àmọ́tọ́ bá ní à náà lẹ́ni padà wọ́n tó ní ká mú nípa ọmọ padà wọ́n ta kò fún ọlọ́run. ó dé dé dé dé dé dé dé kó tó di ká rí mọ́rúwá. òfin tó tẹ̀sán ìṣẹ́jú mẹ́ta náà ló fi rí mọ́rúwá. sàmì lẹ́yìn ọlọ́run níbi nítorí pé tó bá sọ bọ́rọ̀ ṣe jẹ́ gangan wọ́n bá ara rẹ̀ lálejò. ẹ̀yin mẹ́rin owó ẹ̀ tó dé pé kò tún bá lọ ilé náà ti kọ́ra wọn lẹ̀ láéláé. lórí ẹ̀rí olóyìn tó bá ní à àwọn onímọ́tò wọn bá ti débi fún ọ̀rọ̀ àǹbà tí wọ́n ti kún náà àti pé pàtó aago mọ́tò mélòó lọ́wọ́ àlẹ́ tó ń gbóòrò kọ̀fẹ́ èsì tọ́lọ̀ déédéé àbẹ́ rí nǹkan lọ pé mo déédéé ẹ̀sìn ní mọ́tò padà tó bọ́wọ́ alábọ̀dá rẹ̀ ló gbé wa bọ́wọ́ àbúrò rẹ̀ ló gbé wa wọ́n bá sọ síbi tí a sọ ní kọ́ńdà dípò àkàkọ́rí pé kí àbí ta ni mo rí tó gbé ọwọ́ pẹ̀lú eléyìí ilé yìí ò fi ní dàrú eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ nù. ومن حديث عائشة رضي الله عنها قالت سمع رسول الله صلى الله عليه وسلم صوت خصوم بالباب عالية قال النبي صلى الله عليه وسلم أبا وعن جنجا ودي أنو لكم ودي أنو لكم لرا ثم لسك رارا عالية أصوات وإلى أحدهما يستودع الآخر ويسترزقه في شيء أنت إلى مجد أنطر أتدنك تدعم كيجي أبنطر لدى لقد أتصلت له لدى لك تنبلاني وهو يقول أيضا ترى لبارا إذا تسعة وثلاث والله والله لا أفعل السلام بلاكم الشيء فخرج عليهما رسول الله صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم يا بتاع بتاع مجيجي يا شيخي أين المتألى أبي أين المتألي على الله لا يفعل المعروف أنا فلان لا براتون استدادا منه أنا فلان براتون استدادا منه فقال أنا يا رسول الله ألومني إلى النبي صلى الله عليه وسلم وجدت يوتي سامي kí sóra náà lọ sọ̀kalẹ̀ lórí olúwa rẹ̀ olúwa bí ẹni tí wọ́n máa ka ọ̀rọ̀ nípa rẹ̀ bí àbò láhà dídá gbẹ̀ndà àlùkùyánà ó yà rọ asẹ́kọ̀nà bí okò ẹ̀lú kan bọ̀ lọ́bẹ̀ ẹ̀dẹ̀ bàbá mi sọ́lẹ́hu ayé dáríkà ahad gbogbo ìjọba rẹ̀ mo ti gbà fún báyìí. ìwé náà nígbà àbújá lọ ikú sọ́lẹ́ gbúra. wíwọ náà wíwọ ẹ̀fà ó ti wá fẹ́ di sọnù báyìí tó lé ó fi di èrò jahannam ní rọ́ọ̀f ànábì ti dá síta ní fọlọ́ ń bóra tó wọn ní ṣe dáadáa. a èmi ni àbábá ìṣòtìyàwó gbogbo tó bá ìṣó aṣọ mọ́gbà ọlọ́mọdé aṣọ orí wọ́n dàbí kí láyé ìṣe tó ti gbé pírìtì náà gbogbo wa táwọn méjì ọmọ ìjà ni wọ́n gíláàsì. Wọ́n gbà wọ́n gbà tó fọ́lọ́ bí wọ́n gbà gbà. Ẹ̀rọ ìmọ̀ mi á ní. Wọ́n ní sọ pé òṣèlú ọ̀gbọ́n àti ẹnìkan gbà. Ẹ ti sọ̀rọ̀ wọn ni a ọ̀dọ̀ àtẹ̀nígbà máa ń tẹ̀nígbà bàbá yìí. Bàbá yìí ò sì sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀tà ní ìṣẹ̀lẹ̀ ìjìyà pé à ń fún àwọn lè má mú wa lérò ẹ̀mí. Ọ̀dájú. Ibi tí bàbá bá ti náà, àwọn ìṣẹ́ bá ń bàbá ẹ̀yin gan gbà. <laughs> Wọ́n ní kí lọ́wọ́ àtà, kí gbogbo wọn á dẹ̀dẹ̀ ẹ̀ṣẹ́ báyìí. Wọ́n ní kí lọ́wọ́ àtà. Wọ́n ní tó fàá ní kí àwọn èèyàn ọmọ yìí. aṣíwájú iná ìlàjú wa ló fẹ́ dàbí gbà wẹ́wẹ́. Pẹ̀lú ẹni tó ní ojúmọ̀ ìfọlọ́ ń búra tó ní í ṣe ní ṣe ní ọmọ yìí. Tó bá lọ wọ ẹnu rẹ́pọ̀t, iláyé àgbàbì sọ̀rọ̀ láàrin ìfọlọ́ ọkùnrin kan. Ṣé o bá àdúgbò ọkùnrin kan lọ? Wọ́n á fi ọkùnrin kan borí pátákìtà torí bá ti ṣe nǹkan kan fún ìgbà tí ò ti gbọ́rọ̀ pé àlẹ́lù sọ̀rọ̀ láàrin sọ́là bá sọ ó pinnu ni tẹ bá mi tẹ bá mi bẹ́ẹ̀ náà la ka àwọn adúlájọ́ ìsìn wa fún lónìí. Wọ́n ta àwọn sùn kankan torí pé òun ṣe ń gan fúnra ara rẹ̀ ó ti di jàkútẹ́. Wọ́n ní iyì ẹni tí nǹkan lọ́wọ́ ó ní í pẹ̀lú báwo ni n tó gbé lọ́nà àti níyì tí n tó gbé ló ẹ̀dá níyì lọ́dọ̀ rẹ oúnjẹ òní jámọ̀ kankan lọ́wọ́ rẹ àmọ́ tí n tó gbé lọ́ bá bàbàrà lójú rẹ ó ní sábùkù kan láéláé. ìgbàdá èèyàn tẹ̀sí fún mọ́ rárá rárá tó ẹ̀ tí mùnáfíkì lọ́pọ̀lọpọ̀ ń pè é. Tòun lọ́ọ́ mi bẹ́ẹ̀ ló ń sábẹ́ ẹ̀ mi ìrọ̀gbọ́n ṣe sùgbọ́n lọ afẹ́fẹ́ ṣe sàájú abẹ́ ìrọ̀ lásán ìrọ̀ burúkú lásán ètò inú kálukú ń bẹ́ẹ̀ lọ. ìdí nu lẹ́sìn orí pé kò sí ń fẹ́ fojú di bí ẹ̀rẹ́. tó bá ti ránṣẹ́ pé kò sí fẹ́ fojú di bí ẹ̀rẹ́ onígbẹ́sìn náà lọ́sẹ̀ tó ayé bá oníníyì oníníyì. ó kì í yẹn sọ fún mi ìgbà orí tó fẹ́ bẹ́ẹ̀ ti fún un tẹ́lẹ̀ lọ jẹ́ pé àlàyé fún tó ń jáde yìí ò ní gbọ́ tẹ́lẹ̀ lọ jẹ́ pé wọ́n ta àwọn kan tó lóríire èsì ń bẹ̀ ní òsè tọ́ sí mi tẹ́lẹ̀ lọ jẹ́ pé wọ́n ṣàlàyé tó yà sí torí ibú èsì ń bẹ̀ ní òsè tọ́ ni mo fi padà bẹ́ẹ̀ ni tí nǹkan ìtọ́ sí àwọn sàhábà wọ́n tẹ̀sán tó kọjá sí. torí ẹ̀ ti jẹ́ pé tí aṣíwájú tó bá ti káì tí ọmọ ọ̀gbọ́n kí ló sọ o ti ṣubú dànù lójú ẹni tí ẹ káì rẹ̀ tí ẹ káì. ẹni tó ti káì tó ti gbọ́ ó túmọ̀ sí pé sẹ́yìn dájúwájú ẹ fún. ṣe lẹ́yìn ànẹ́bì nìkan wọn lè torí bù. ojoojúmọ́ ayé náà sòrí ìjọ wọn á mú asorí re ọlọ́run káwọn máa rìn ètò ló mú asorí bú àgbọ̀dọ̀ rìn ní gbèrígbèrí rẹ̀ nítorí pé kú ń bẹ èèyàn méjì wọn sọ kẹ́yìn àti méjì àti gbẹ̀yìn ìdí nìyí tó kàn kúkú sọ́ra ilé ọ̀la tó lọ sọ pé sùn ọ̀rọ̀ ẹ̀nà kan máa ta tó nǹkan orí mi lẹ́gbẹ̀ẹ́ ọmọ àti àlùmí tí ọ̀la ló ti kálukú rọ̀ òkè tẹ́sí ọ̀gá wa ti wọ̀rọ̀ gbogbo ike iṣẹ́ sọ́nà tó wà lórí rẹ̀ kò gbọ́n dànù ìjọ́nu ṣètọ́nì tó wà lórí rẹ̀ kò kú dànù àti aláǹfààní ìsìnlẹ̀. Ilé ìlú ṣe pé ẹlẹ́dọ̀ sọ̀rọ̀ láàrin sọ̀nà ó ti hàn láti ju ayé rẹ̀ wípé àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn ọmọlẹ́yìn ti di. Ẹ̀yọ́ máa rí sẹ́ni kan fún wa tó sí wa láyé àlẹ́bí ẹ̀rí táwọn sọ̀rọ̀ sọ pé ẹja bẹ orí ẹ̀ torí pé orí wọn tẹ̀ ẹni tó bá fẹ́ yí ẹ̀ tó lójú ọ̀nà ẹ̀rí táwọn sọ̀rọ̀ sọ pé kọ̀yọ́ kí ló yọ̀ gbáyé mọ́ torí ẹ̀rí àlọ́bìsọ̀ láàṣọ́nà tó pè nǹkan lẹ́nu kẹsàn ẹnu gbangba tó ní ìjà sẹ́yìn báyìí ó ti ń jẹ́ ìṣe nítorí tọ́lá wọn fún wọn fún mi ojú ojú ọlọ ìwé ẹnu ní ànábì náà sọlọ́lá àdùnsọ́nù à àwọn kan á bọ̀ pẹ̀ nídìí fún tírénì wọn pé ara mu ẹni kẹ́kí ni máa bẹ́ orí ẹ̀ ọlọ́bìnrin máa bẹ̀ torí kí àwọn kan wọ́n jáde ń bára lára àdì rẹ̀ àwọn ẹni ìsọnù ni àkọọ́lẹ̀ ti wà pé wọ́n jáde náà wọ́n lè fẹ́ pa tó bẹ́ẹ̀ náà máa rí ẹni bá ti ti wà wọ́n jáde lábẹ́ ń dáná bìí ti kọ́ wọn ẹ ti rí kí sáájú kan láì jẹ́ pé nìkan sọ fún un ó ti ní ẹja bẹ́ orí ẹ̀ ẹja bẹ́ orí ẹ̀ tó lè túmọ̀ sí pé òsì tàbí ṣùgbọ́n ohun tó yẹ tó pàtàkì jù láyé wa lọ́sìn wa owó kìnnì ìrọ́lásì dípò kìnnì ìrọ́lásì ọlá kìnnì òfó lásán òtún bá ń tẹ́ torí gbogbo ọ̀bọ̀là ń gbé lọ pàǹtí lásán lé ayé ṣùgbọ́n ẹ̀sìn wa ń bá wa lọ nù ẹ̀sìn wa ń bá wa lọ sàárè ẹ̀sìn wa lábàájí kú ẹ sàárè ẹ̀sìn wa ni ó ṣe sábàbí àlùjànnà àbíná ọlọ́mọṣẹ́ alọ́mọ náà. ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ ayé ìyá máa tàyàn jẹ náà lọ́nà sọ ọmọ ìhàrá tó dómìnira ìlà mẹ́ta òǹkúrò ẹ̀rù ẹ̀sìn ẹjọ́ náà wílé ayé. ẹ̀rì kẹ́ni ṣe ìgbàjá ti dí látara sí là ń lépa ẹ̀rí pé dáwọn jẹ pé dáwọn jẹ dáwọn jẹ dáwọn jẹ ok ìyẹn mélòó lọ rí pé ní àlùjẹ́nìta fẹ́rẹ̀ àlùjẹ́nìta fẹ́rẹ̀ kọ̀fẹ́ torí pé ṣé ń bẹ lẹ́nu ká lóko nípa ẹ ẹ ẹ gbọlọgbọ ìkúlẹ̀ o má bẹ ọ̀sàrà fún wípé òfin lójú ẹ̀ tó bá ń sọ̀rọ̀ yóò mọ wípé báàbà tiẹ̀ wá ṣiṣẹ́ ìpalẹ̀ máa tó abẹ́wà àlùjẹ́nà ó sì tún kó sí sí yẹ̀ nítorí pé ìgbà òwúrọ̀ ló tẹ̀sẹ̀ ó sì ti lé fẹ́ẹ́ ẹgbẹ́ tó lòdì ọdún mélòó ni òun lòdì hundred lọ. èyí ò rí àwọn ẹni tó parí fún un wọ́n lọ sọ pé ó ti lo ten ó ti lo twenty ó ti lo thirty ó ti lo forty fifty lọ́wọ́ àbáyé. wọ́n sáré ní òkú òkú fifty àwọn wá pín pẹ́ lójú tó tún lè fi ó tún lè sẹ́fẹ̀ ó tún lè éjì ó tún lè hundred ó tún lè ju hundred lọ. nítorí pé ẹni ò ronú nípa àgbẹ̀ǹde ayé máa jẹ wọn lójú púpọ̀. àmọ́ ìṣẹ́ ronú nípa àgbẹ̀ǹde kò kàwé fún rárá nítorí pé ọ̀nà wo lágbègbà kọ́lọ́njà ara nà lọ. Bàbá wa jẹ́ bẹ́ẹ̀ ẹjẹ́ àtẹ̀sìn wa kún ọ ẹjẹ́ àtẹ̀sìn wa kún. Láti ka àwọn tó gbẹ̀sìn yẹn káka wọn kún. Nítorí pé àlọ́ máa ń bẹ nínú wọ́n bẹ ní ewu ńlá ní gbogbo ìgbà tí wọ́n bá bára wọn bì kan àmọ́ tó wà láǹfààní àti máa gbẹ̀sìn wáyé inú ewu ńlá gidi ni wọ́n wà. wọ́n máa kú orí kí la fẹ́ máa kú létí. ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa ènìtọ́ tó tá a bá ti kà á fún káwa náà mọ̀ sára ọ̀fẹ́ni tí ó fi ẹ̀sìn ọlọ́run nǹkan pàtàkì ni táwọn àti wá kà fún ẹgbàgbé ẹ̀. sọ̀rọ̀ bá rí báyìí a gbọ́dọ̀ sọ sí wa kéré o a ti gbọ́dọ̀ sí ọwọ́ àwàdà láti mẹ́sìn wa o ìdúró tó fi jẹ́ pé ibi tí ìwà mùnáfíkì bá ti pọ̀ fún ìkẹ́sìn kan ẹ̀ ń kà fún ọ̀la ẹ̀sìn ojú ayé lásán ẹ̀sìn tí ò dé nìyí ẹ̀yà wò lápèjú ẹni. ẹ̀sẹ̀ ike mọ́sálásì òjò bá rọ̀ oúnjẹ ìlànà púpọ̀ tí gbogbo á fún màbẹ́. tó bá ti ní ọjọ́ sátidé tó ń bọ̀ yìí ọ̀ à ń fẹ́ fún kálukú ká péjọ síbí àmọ́ kí n kàn sí ká kàn wá bí lásán àwọn kápẹ́ńtà láàrin wa tí wọ́n á bá wa yẹ̀wò ibi tí bá ń jò àwọn tó lówó láàrin wa àwọn ọ̀rà páànù míì wà bẹ́ẹ̀ wá ṣàtúnṣe gbogbo ibi tí bá ń jò àwọn tó lówó ti ṣe ra páànù tó rí sí ẹ̀sán lọ́dọ̀ ẹnìkan pa ẹ̀yin kápẹ́ńtà náà ẹ̀ wá ti sọ fi sọ̀bí lè láì bí kápẹ́ńtà ṣe pọ̀ tó yìí alẹ́ má rí ẹ̀ méjì ẹ wo àwọn ilé ìtàgé kápẹ́ńtà lóríṣiríṣi lọ́tùnlọ́sì ọ̀gá mi sọ láàrin mùsùlùmí náà láàrin wọn alùmọ́rì kápẹ́ńtà méjì èmi ò bá iṣẹ́ ọlọ́run wa wá wáyé o bàbá àjọ mọ́sálásí bàbá àjọ bàbá ti lè sanwó mọ́sálásí ọ̀pára rẹ̀ tó bá ti wá lọ wájú náà nù ìdí nìkan ló sẹ́sẹ̀ mùnáfìkì lọ́pọ̀lọpọ̀ ẹ̀sìn mùnáfìkì ẹ̀sìn tí ò dé ìdí inú tó fi ká lọ́wájú ojú kan náà la wà. nítorí tó máa ń lọ́dọ̀ tó kankan sí mọ́síláṣí yìí báwa ti kà fún ilé ọlọ́run wa ẹnìkan kan ní wàá ṣiṣẹ́ fi sọ̀bí lè la ẹ̀ tó bá ti dàbí rọ ẹ̀yin ẹ̀rù ọ̀sán mi mọ́ ń wò mí gbogbo sílìndà ló ti ń dáhùn ẹnìkan nù lè máa wo sílìndà rẹ̀ bẹ́ẹ̀ kó máa wọ́ràn bẹ́ẹ̀ ó ti pe bàbá káfíńtà wọn á bọ̀ nǹkan àwọn káfíńtà sì ń wọ mọ́tíláṣí lójoojúmọ́ tán jẹ́ mùsùlùmí ẹnìkan àti pọ̀nrì ó ti ẹ̀já gbẹ́gbẹ́ ìgbà jábọ́ wọn bọ̀ wá sí àbẹ́rẹ́ ìṣẹ́ ń bẹ̀rẹ̀ la hawla wa la quwwata illa billah ìwé ìṣòro ẹ̀sìn tí à ń ṣe tó jẹ́ àtẹ́tọ́ láti ṣiṣẹ́ àbí fún wa lówó òkè síbẹ̀ náà lára àlùjẹ́nà. èdè mi òbí jẹ́ pé àkọ́kọ́ tó fúnfún kò jẹ́ ká mú ní bàbàrà. ìgbà tá a bá ti wá fúnfún gbogbo ẹni tó bá wà ń di rẹ̀ náà gbọ́ àlè tàwọn kú tó fi jẹ́ pé mùnáfíìkì lọ́pọ̀ mùsùlùmí gidi ọ̀fẹ́ òsì. ojú mùsùlùmí gidi bá ń bẹ̀rẹ̀ oṣù wáàzì eléyìí fún yìí. náà eléyìí túmọ̀ sí pé kí ló gbé ara ẹ̀dí gbogbo eléyìí ó náà lẹ́ni tó lórí tó sọ pé òun ní ṣe dáadáa ẹ̀rọ ẹgbẹ́ ìlú ọ̀sọ̀rọ̀ náà tó máa ní ta lẹ́mi náà tó ń búra lọ́nà lórí pé òun ní ṣe dáadáa ẹlẹ́mi ọ̀sọ̀ jù náà lọ ẹni pé tó ń tí mo ní mi ṣe wọ́n ṣe lẹ́ẹ̀mọ́jọ sórí mi sẹ́yìn náà lọ́ọ́ táyà náà rí bẹ́ẹ̀ lọ́ọ́ kárí. Bẹ́ẹ̀ ni ó ti wọ náà ó ti rẹ́ onífọ́nù lélẹ̀ lò ó yẹ kí ìfọ́nù lélẹ̀ ní ajọ́ tó bá tó ìfọ́nù bí o. Wọ́n lọ pẹ̀lú mọ́mú àdúgbò wa. Ẹ kẹ́ wo iyì rẹ̀ mọ́lá mọ́mú àbí kí ni ibo lèèyàn ti fẹ́ rà náà tó fẹ́ níyì jù báyìí náà lọ láwùjọ wa ń síwájú ń sọ̀lá ẹ máa tó máa ìmáàmù òun ní ń gbé yín ní ń bá yín gbé báyìí yín ní ń síwájú yín lọ sọ́dọ̀ lọ lójoojúmọ́. ó kì í sáà bá wá tó nǹkan tó rẹ́bírẹ́nì látàkùn ní àbí páìtọ̀. àbí àwọn wọn ti pè àwọn olóròdé àwọn aláwòdé àwọn ọ̀jẹ̀dìran àwọn akalè máa mú lè má wà ní ẹ ọlọ́run tó búra nǹkan náà ni àmọ́ síbẹ̀síbẹ̀ mo kọ́ láti fífún òfìlẹ̀ tó jẹ́ wọlé lálẹ́ bí ọ̀rọ̀ ìbúra tó tó ṣe bí ọ̀gá ṣe jẹ́ kàmílà bàbá bí láàárọ̀ ọ̀la tó fi ní ṣèlè ah, bàbá ìmáàmù ọ̀la bàbá ìmáàmù lọ́jọ́ lálẹ́ ọ̀dà wọlé tó fi ọ̀rọ̀ yìí ah, lọ kọ́ ọ̀rọ̀ bànújẹ́ fún ìyàwó rẹ̀ ọlọ́ọ̀tà àlùbáríkà sí alẹ́ yẹn. Kó o gbọ́kọ̀ gbà. Kí o tó gbogbo ẹjọ́ máa lò ó. Àwọn mùsùlùmí yìí ẹ̀sìn wọn ìṣeré. Ẹ̀wọ̀n bó ṣe búra jẹ́ nígbà tí ìmáàmù wọn yọ sí báyìí ọ̀rọ̀ sì di nǹkan tí wọ́n gbà jù. Nínú ọ̀la náà Kọ́dọ̀ lè nínú ọgbà sọ, olóyìn kan kọ́ ìyàwó. Àbíkí ni bàbá ìgbà mú jẹ́ ọlọ́wọ́wọ́ ilẹ̀ orí tí ó ní ẹgbẹ́gbẹ́ pẹ́gbẹ́gbẹ́ gidi wọ́n lọ tó wá tàlẹ́gbẹ́ gidi ọmọ tó ń báyàwó rẹ̀ jà àwọn èèyàn wá gbéra látọ̀nà jíjì wọn náà tó bá wọn ṣàtúnṣe tó wọ́n ti odidi ìlú ìlú wọ́n fi ìlú lẹ̀ lẹ́yìn ìlú lẹ́yìn ìlú lẹ́yìn ìlú wọn tó gbé ibi tó ń lọ nígbà tí wọ́n á sọ̀rọ̀ tó wá ní oúnjẹ. àti ọjọ́ ìwọlé orí tí wọ́n lọ tán tó sí iná fóbìnrin kéèké ni wọ́n lọ sáwọn ta ni wọ́n. ilé ìtọ́ lídìí wọn á máa ti sọ̀yàwó àbí kí ló ń bẹ ìfẹ́ tí ó dùn. ọkọ̀yàwó ni ó ti rí pé kákọ̀yàwó èso sọ́jà ọ̀nà ọkọ̀yàwó ti rí pẹ̀lú káwọn fọra wa pé náà nítorí náà ṣe màá ṣe ó wá túmọ̀ sí pé ojú ẹ̀ sí ìkẹsẹ̀ ń wò mọ́ aṣíwájú ìsìlámà. nígbà bá ìṣiṣẹ́ náà iṣẹ́ tí ààrẹ ọjọ́ ọ̀tọ̀lá wàlá ààrẹ ọjọ́ ó ní wọn náà máa wá ó ti bàbá gbọ́ ọgbẹ́ ọlọ́ọ̀dún sọ pé à tó bá ti ẹ̀rú mọ́ ọjọ́ àálọ̀ mẹ́jọ ń lò dìlẹ̀ ìyá tí jẹ́ níta tá a ti mọ̀ pé bàbá nílò rẹ̀ mú ta pàpà ìyá rẹ̀ bá ti jẹ nígbà yẹn bá jẹ ọmọ ìjọ náà nítorí dé lóyè ẹ̀yin náà wo tí ọba tẹ̀lé kákí bá lọ́bi ti sọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ dáhùn ọkùnrin wa dúró lórí adébí rẹ̀ à èdè àmínà ti sọ èdè àmínà ti sọ tó ní agbára ẹnìkan wà ó ànábì gbà sọ̀rọ̀ ó ní ẹnu ànábì rún orí ibu tí ọ náà sọ̀rọ̀ arígbọ́nà gbaná wọ́n sì mọ̀ sáàlì jẹ́ náà làwọn sọ̀rọ̀ táwọn ti ṣe Islam àní tí mo ní ìwé ṣe wọ́n ṣe báwò ànábì ló sì sọ jù bẹ́ẹ̀ ẹ̀kọ́ ńlá rẹ̀ ní ẹni tá à ń bá wíwọ́ wá ti gbọ́ kí ni káwa náà tún máa nà ń kòkó pè sí. ṣe ṣe fìgbà tí nǹkan kan ṣẹlẹ̀ sí yín náà ni ilé ti ṣe jẹ́ àwọn ìwà jẹ́ pé gbígbẹ́ táwọn ọmọ láwùjọ tó wa ó wá fẹ́ nìkan wíjọ́ bá lò sọ fún nọ́ọ̀sì kí burúkú torí pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rọ́wọ́ mi tó nù náà ń náà ń náà nù gbogbo náà máa láyé ní mi ò máa wa sí pé kò tẹ́lẹ̀ ìbá rí bá wọn àjẹ́ ìṣe anábìyà sọ̀rọ̀ àwọn sàhábà wa wọ́n sì wọ́n sì fọwọ́ rẹ̀ wọ̀. ìdílé ìtara ni pé gbèsè nínú àwọn gbèsè tí mo jọ mo ń fẹ́ kọ́ yá tèmi lápá kan mi. ó ní ọ̀sẹ̀ òbẹ́ òbò. bákan náà ó sì ń tọrọ lọ́dọ̀ rẹ̀ pé ẹ tẹ́lẹ̀ pẹ̀lẹ́ bẹ́ẹ̀ sì máa ń kì mí gìrìgìrì lórí owó ẹ̀dá pẹ̀lẹ́pẹ̀lẹ́ owó tí ò sí gbọ̀ngbàrò lórí gbàgbà òsì pẹ̀lẹ́pẹ̀ ní òkú òun yóò san àmọ́ mọ̀ nípa kẹ yá tèmi lápá kan náà wọ́n ń fọlọ́ ń búra pé rárá ànábì sì gbọ́ wọ́n ní fọlọ́ ń búra pé òun ní ti dáadáa ẹ̀gbọ́n wo bá ànábì náà ṣe mú pé ètò ìdá ní fọlọ́ ń búra pé òun ní yá sí òkèkè pé wọ́n fẹ́ ẹ̀tọ́ rẹ̀ ní ànábì àníta ní fọlọ́ ń búra pé òun ní ah, ah, ah. ti rere ibi táwọn ibi tó agbélé lágbára o agbègbè tí wọ́n ní ìmísí tẹ́lẹ̀ wọ́n ṣe eléyìí jẹ́bi tó eléyìí àtúmọ̀ sí pé kí wa náà kọlọ máa máa lọ jẹ gbèsè tó bá ti wá ju wàhálà ó ti tírénì lè má mú yín kan lẹ̀ pé àdéhùn kan wà tó mọ̀ kà gbé ẹnìkan ọjọ́ owó bẹ́ẹ̀ náà lóòótọ́ ẹni tó wá jẹ lówó wá fọlọ́ǹbúra tó òun ní forí jì tó ànábì sọ̀rọ̀ láàzú náà ta ní fọlọ́ǹbúra tó òun ní ti dáadáa wọ́n fẹ́ tó wá kàwé àdéhùn fún bàbá ní bàbá náà dì lọ́dún tó má lọ jẹ gbèsè láti pilẹ̀ nítorí pé tí wọ́n bá jẹ gbèsè àbùkù ni o ẹ̀fọ́ mi bẹ̀rẹ̀ gbèsè àbùkù ni parí ẹ̀ òfé nìkan yóò jẹ gbèsè lọ́gbé yóò ti tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ ní oṣù gbà ẹnìkan yáwó lọ́dọ̀ ẹnìkan tó gbé yóò ti gbà ọ̀tẹ̀ ń bẹ̀rù orí rẹ̀ ọ̀tẹ̀ orí rẹ̀ náà àbùkù ló fi parí ẹ̀ pápá tó ọ̀bá san àbọ̀ ọ̀bá tètè san èèyàn sọ àbùkù torí pé òfin òfin ọlọ́run náà sọ pé ẹni ajẹ́ lówó ẹni tó lẹ́tọ̀ọ́ gbà lọ́dọ̀ wa ọ́ láyè láti fẹnu sọ̀rọ̀ ó lè kàn yẹn lábùkù ẹ̀hẹ́n torí ẹ̀ ìwọ náà fẹ́ sọ àbùkù mẹ́rin bí tó ti bá pàdé má gba ojú ọ̀nà tó yẹ pé àbùkù ní máa rìn bẹ̀ àpọ́nlé ráyè bẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ a rí i pé àwọn àdìsí anábì Muhammad sallallahu alaihi wa sallam wọn dá lọ́la o gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ń bẹ̀ ọ̀rọ̀ tó lè tó lé ayé àtàlùkìyà mẹ́yàn ni eléyìí wọ́n gbé èèyàn sí ní tẹ̀lé orí ibú kọ́tẹ́yàn wa orí ire náà ní ọ̀padà jẹ́ tìyàn ojú ọ̀nà ni ẹ káwọn náà máa tọ́ ibi táwọn aṣáájú báyìí nígbà fi sóríire. ẹlẹ́jà wa náà tábísẹ̀ kó ń bẹ̀ kọ́lá ẹlẹ́jà wa kó jẹ́ ká sórí rẹ̀ jálẹ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان بيري كسي كان كما ميرون وانو أجي Thank you. láti kékeré kí sì kí sì máa ń tẹ̀ máa rọ̀ṣẹ̀ fún lẹ́sọ̀ láti lè ṣe àdìsí lọ́sẹ̀. ìbílẹ̀ lẹ́ẹ̀kejì ni nípa bẹ̀rẹ̀ lọ sí ìjọba àwọn ìṣẹ́yà olùkọ́ lórí àtọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àmì lọ́dọ̀ rẹ̀ sọ ìdìbò àròsọ lórí ọ̀rọ̀ àmì àwọn àtàtà olówó sọ fún lẹ́sọ̀ àdìsọ̀ Ẹni tó bẹ̀rẹ̀ bá rántí láti kékeré ló ti bójú. Èèyàn á fẹ́ fẹ́ èèyàn lẹ́tọ̀ọ́ kó síjú hàyàn àbí èèyàn lẹ́tọ̀ọ́ rẹ̀ ọ̀ràn èèyàn ní kó síjú hàní fẹ́fẹ́fẹ́ ọ̀ràn èèyàn nítorí kó lè bá rí fẹ́fẹ́fẹ́ ọmọ bàjẹ́ pé yàtàdà fẹ́fẹ́ ní òkúkú wò mọ́ èèyàn lílé ìdè ṣe wúrẹ́ tó bá tẹ ọlọ́run fẹ́fẹ́ tó bá tẹ ọlọ́run sílẹ̀ yóò rẹ́ lòun ilé ìjọba orúkọ àlọ́ Muhammad sallallahu alaihi wasallam àsìkò tó sàádé tẹsán sáà nàbì sallallahu alaihi wasallam fún ìtìrí àwọ àwọn obìnrin fẹẹ ti wò ó tìrí ó ní rárá ah, àwọn anábìnrin kan lọ wò ó lọ wò ó tó obìnrin tí ìbá ti sí júlẹ tó bá fẹẹ fẹ agbára òfin láǹfààní àti rojú ẹ nítorí pé wọn jọ débi tí àwùjọ lámọ àrùkórè òwò mọ afẹ yìí èmi ò sì fẹ́ràn obìnrin yìí ọmọ bàbí bẹ́ẹ̀. oníbèrè mi ni pé tí ẹgbẹ́ yẹn tó bá ti fẹ́ obìnrin kan kọ́ sílẹ̀ yìí téèyàn sì mà tó wá jẹ́ kéèyàn náà ṣalábàápàdé obìnrin gbángángángán ó wá wí èèyàn fẹ́fẹ́ ẹgbẹ́ èèyàn sì ti fẹ́ rí oṣù kọ́ lẹ̀ tí èèyàn lè fẹ́ àbẹ́yàn lè fẹ́ èèyàn lè fẹ́ dáadáa mà ẹgbẹ́ rẹ ti fẹ́ rí àbúrò rẹ ti fẹ́ rí kò kí wọn náà mọ̀ sọ lópin ìgbà tó bá sọ ti pín wà ìjọ náà tẹ̀sí lé wà ní pé wọ́n wọ́n fúnra ara rẹ ọ̀fẹ́ bẹ̀ ọ̀fẹ́ àbúrò ọlọ́run bọ̀ ọba bá àjọjọ ọmọ bàbá kan náà màmá kan náà àbọ ọmọ bàbá kan náà lásán àbọ ọmọ ìyá kan náà lásán wà á tẹ̀jú máa ò bẹ́ẹ̀ ní ọ̀pọ̀ ìní ìlà máa kọ̀ tẹ́lẹ̀ ọlọ́run bá ní ìwà ni tí ẹ fẹ́ àwọn ẹni tó jẹ́ tẹ̀gbọ́n tàbúrò haram ní lábẹ́ òfin ọlọ ọ̀fọ̀ àbúrò ọ̀fẹ́gbẹ̀ ìbejì ni wọ́n obìnrin ni ti e fe awon eni to je tegbon taburo haram ni labe ofin olo ofo aburo gbe ibeji ni won obinrin ni won nínú àwọn àtàtà wọ́n lè sọ pé àwọn ìbejì wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti gbóra ìpẹ́tọ̀ kan náà làwọn ọ̀fẹ́ sáàmì rẹ́gbẹ́ ìṣòmí làwọn ọlọ́run ọgbà kéèyàn fẹ́ àwọn obìnrin méjì wọ́n jẹ́ tẹ̀gbọ́ntàbúrò àbí wọ́n ti ẹ̀jẹ̀ bèjì èyí yòówù wọ́n lè jẹ ọmọ bàbá kan náà màmá kan náà ni wọ́n jẹ́ ni àbọ̀mọ bàbá kan náà lásán àbọ̀mọ̀ ìyá kan náà làwọn. kan ní ìmáàmù tó ṣe sọlá táwọn yẹn wọn bá sọlá tí wọn fi débi rákà kẹrin wọn yọ afura tó ajọ ti sí lẹ́yìn ìmáàmù wọn rí ẹ̀yìn bàbá ìmáàmù tọ wọn fi subhanallah subhanallah ìmáàmù ọ̀gá ma kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tì máa ń bí ká ká máa fẹ́ àbí òye wa tó ẹnì kan bá kú sọ yóò bá kú tọ̀ sọ láti ti bàjẹ́ gbogbo ẹ̀rí lè máa mú la rí tó mọ́tíláṣí bá pín méjì bí ọ̀gá bàjẹ́ mọ́tíláṣí ló pín méjì sọ láti ti bàjẹ́ náà nítorí táwọn ọ̀gá sọ pé àwọn tó ń sọ láti bàjẹ́ yẹn wọ́n láti pè ní àwọn bàbá bàbá kan ní rárá àwọn kọ́kọ́ ọ̀sán à ń ṣètàn àti ìparí ẹ̀jẹ̀ wá tó mú ìṣe ó ti rí bẹ́ẹ̀ rẹ̀ tẹ́ǹtì ọlọ́gbọ́n ó gbé ẹni ìgbàgbé ti darí tó wọ́n bá mú ìyàtí mi bá mú lọ́gbọ́n dọ́gba sí ìṣe ọ̀fà sọ̀rọ̀ ọ̀fà wálẹ̀ dáadáa wọ́n ti tún pa ọmọ sí wọ́n tún sọ láti bẹ̀ àwọn bàbá sàbínú jáde pé àwọn sọ láti tàwọn àwọn òmùtò méjì ó ti ṣe èwo ló ti dọ́gba ẹ̀yin tẹ́ tún ṣe yẹn lọ sí dọ́gba àwọn bàbá alágídí ò agídí ò sí wà mọ́ lọ́ọ́ pa gidi ẹ̀sìn lélẹ́yìn ẹ̀yin náà lọ́jọ́ pé mọ̀lẹ́lá dín ní ọgbọ́n ògbé ìwọ́n á ní tó bá tán bá lò ọgbọ́n náà máa lò ọgbọ́n náà máa dá ẹ̀mí tẹ̀lé mọ́ ọjọ́ bó ṣe jẹ́jà rẹ̀ tó wọ́n á àwọn ní àwọn kan náà dá wọn mọ́ ẹ̀ tó jẹ́ pé alhamdulillah àwọn náà ti ń gbàgbọ́ yẹ ó fi hàn lára wọn pé alhamdulillah àwọn ti ń gbọ́ àwọn ohun èlò mọ́kànlẹ̀ wọ́n fi ń tẹ̀ wọ́n mọ́kúnlẹ̀ wọ́n fi ń tẹ̀ wọ́n mọ́ bá eléyìí ọ̀dọ́ ti mọ̀ bàbá àgbẹ̀wò òṣìṣẹ́ ẹni gbá wọn láwọn ti wó wúwo ẹni bẹ́ẹ̀ tó kàkà kọ́kàn lára wọn líle ní sílé bóòlù àti àgbẹ̀ ẹ̀yin ò ní yé wí ẹ̀ ní yé sọ títí sọ́nà ọ̀sìn ní pẹ̀lú àgbàtàgbà ẹ̀wọ̀n mẹ́sì torí tiẹ̀ kẹ́yìn náà ọmọ wa tẹ̀kẹ́ máa bà ọ́ ẹ̀yin ọmọ sọ fún wọ́n sì máa sọ ní gbangba yányáyányá títí sọ́nà ọ̀sìn ní pẹ̀gbẹ́pẹ̀gbà àwọn pẹ̀lú gbogbo wíwíjà àwọn ẹ̀sìn máa bẹ̀lẹ̀ sọ́nà ọ̀jọ́ yé pẹ̀gbẹ́pẹ̀gbà ẹ̀sìn ti yé ẹlòmíì àmọ́pọ̀ láyà kìí ṣe pé ẹ̀sìn mi ò tí ì yé kan láwà láti lò ní pé irú wọn máa ṣe wọn láti títí tọ́lọ̀ wọn lẹ́dàá wa tó sì dé kán lè lò. lábẹ́ báyẹn àwọn obìnrin àwọn mìíràn ṣe ìbéèrè ránṣẹ́ báyìí wípé alhamdulilayi àwọn ti ń gbẹ́sìn yìí bàtà wọn rò pé ìṣòro kan bẹ̀ tó kojú àwọn pẹ̀lú ẹni pẹ́pẹ́ fún àwọn tó bá dọjọ́ ìgbéyàwó nítorí pé nínú ìdílé àwọn òfin dájú lílẹ̀ nípa ẹnikẹ́ni tí ọba fẹ́ mọ àwọn yọjọ balẹ̀. àwọn ti fi ń gbé òfin yìí àwọn ti mọ̀ púpọ̀ dá àwọn ẹni táwọn náà ṣe èyí táwọn fẹ́ fẹ́ ẹni tó mọ̀ púpọ̀ dá náà àwọn bàbá àwọn báwọn ti jẹ́ ń wò wọn wọ́n lè ti torí pẹ̀jọba lọ pé àwọn ọ̀gá ilé ọkọ̀ máa nù torí dọ̀bálẹ̀ yìí iná fi gbọ́ bùkátà tiwọn pọ̀. kí ni káwọn ṣe? wọ́n ní fún àbájú nígbà lólówó tálíkà láti pọ̀. ọlọ́dẹ dìgbà tí ẹ bá wá padà dípẹ́ fẹ́ra yín tán pẹ́ǹtì jọ ń gbé ìgbà náà lẹ́sẹ̀sẹ̀ wá pọ̀ sílẹ̀ mọ́ ẹ̀ẹ́dọ̀bálẹ̀ mọ́. wọ́n náà máa fọ́ à ó tó tọ́kùn ní ìsìn ètò gbàgbọ́ yẹ ẹ̀sìn alùsùn náà rí àbí kí lóun tóra rí. wọ́n ti wọ́n pé yorùbá tẹ́lẹ̀ náà tó bá ti kórìíra àti máa fẹnu àtẹ́lùdé tòrò fún wa. wọ́n náà lè bí ànábì nígbà ànábì náà lórí ká náà kúlẹ̀ fáwọn. àwọn olùgbà yóò ànígbà àlùgbà lọ́wọ́ ànábì. yorùbá sọ́nà sọ́nà wa rẹ̀ àtúrà wọ́n ti mú lọ ìwé tí wàá la ìwé ọmọbìnrin wàá la ìyá òbí ẹlẹ́kọ̀ọ́ ọlọ́run ló gba ọjọ́ ìyá yín jẹ́ àbí òye yín bá wù máa mú ọlọ́run ló jẹ́ jẹ́ ọlá tó bá ẹgbẹ́ olùkọ́ jẹ́ ó mú o kò sílẹ̀ ẹni tí wọ́n fẹ́ tó mú o kò àwọn bọ̀dá lágbájá àwọn kù mí lágbájá lọ́wọ́ báwọn gbóná ẹjọ́ fún wọn gbígbóná bá tàbí yóò wọ́n rú tọ́wọ́ ti ṣọ́gbà bàbá rẹ̀ ló ti gbogbo ẹ̀wọ́ tó fámìlì mi ti fi ọmọ ìní ẹni gbọ́dọ̀ sọ ìyàwó ẹ̀mí ìdíjọ́ pé mo dilẹ̀ ẹ̀dá àgbà fún àgbà fún àwọn ọmọ ìsìn ọmọ tá à ń bí ní ìsìn àwọn ọmọ tá à ń bí ní ìsìn àwọn ọmọ mílíkì alágbèlè tó mú yìí olùkọ́ yìí tó wọ́n padà bá fún ọ bẹ́ẹ̀ tó wọ́n lè wọ́n ah, tí ọ̀gá sí pé hm, ah, tí ọ̀gá sí pé dáadáa yóò mọ̀ pé kò sí òfin mú ìyàwó tiẹ̀ lọ ọjọ́ bó ti jẹ́jà rẹ̀. òun láàmà kúnlẹ̀ láàmà dọ̀bálẹ̀. ebi yorùbá rẹ̀ lọ sọ pé ìdọ̀bálẹ̀ ti wà àbí wọ́n ti sọ̀rọ̀ àà àà àti àtẹ̀bàtì rọ̀ náà. ń tẹ̀ bá jókòó mọ́sálásí tẹ̀yàn ṣe àtà tẹ̀yàn ṣe alukur'an bẹ́ẹ̀ ń wí àwọn gbọ́dọ̀ tó ta fọ̀mọ́ fún ọlọ́ lójijì lèyàn kan yìí táwọn èèyàn ń dáwó jọ sí yàn lẹ́gbẹ̀ẹ́ gbogbo ẹjọ́ bá jáde ń fowó lẹ̀ ẹjọ́ bá jáde ń fowó lẹ̀ ẹjọ́ bá jáde ń fowó lẹ̀ tó <laughs> ẹni tí ká ń sọ́wọ́ àti tìlẹ̀ ó tún fọ́ lẹ̀ ẹ̀rọ àtúnṣe ń tọrọ nǹkan báyìí lọ́dọ̀ ọlọ́ ẹ̀rọ tó ní abẹ́ ẹ̀rọ tó wọ́n gbàgbé ẹ̀rọ tó dúró <laughs> ẹ̀rọ yìí náà ti mọ nàìjíríà lọ so bí ènìyàn ṣe sọ̀rọ̀ náà ọ̀rọ̀ nígbà wọ́n máa kó kalẹ̀ ẹ̀dá sínú àpò mọ́gíláàsì òkè yìí àwọn náà lójú pé wọ́n kọjá àyè wọn ní nàìjíríà lọ torí káwọn èèyàn máa ti tó òfin wá bára ẹ̀rẹ́ ló dé tó kòrò mẹ́sìlá tó gbé àkùrá níwájú fún nǹkan gidi wọ́n rọ̀ ẹ̀nà wọ́n rọ̀ kò sí àkùrá ní kẹfẹ́ ń sọkọ́ lọ́rùn nígbà mẹ́jáde ẹ̀fún mi lóore ẹ̀jẹ̀ mẹ́jáde ẹ̀fún mi lóore àwọn ẹ̀fẹ́ ìtumọ̀ rẹ̀ ní ẹ̀ ń bára. ìrọ̀lẹ́ òun pé kí ẹ ta àárọ̀ ọjọ́ rẹ̀ ní ìdí nìkan ń bá tẹ́rẹ́ fún ìjọ fún ẹ ní òkè kódà tó tó ṣe lóyún ó wọ́n ti dá mi lọ́sẹ̀ ó ti tẹ̀lé ṣá fún mi ó tẹ̀lé ń dúró rí ẹni kan wà ní tọ́jú mọ̀rọ̀ àti àbọ̀ ọ̀rọ̀ sí mi dáadáa yóò lè tọ́jú àlà sí. kódà àwọn mọ̀mọ́ mọ̀mọ́ àwọn bàbá bàbá láwọn àwọn èèyàn tá a mọ̀ tẹ́lẹ̀ fẹ́ ń tajà ń bẹ̀ wọ́n gbé kiri tẹ́lẹ̀ tó lọ́wọ́ bá ọkọ̀ àdúrà àdúrà wọn là ń lọ sí wọ́n rò pé bẹ́ẹ̀ bí àwọn alágbà láti wọ́n máa lọ ọgbẹ́ láti lórí rẹ̀ láti wọ́n kọ̀ máa gba àmì kéjì rẹ̀ àwọn ọmọ fún àbí àrẹ ṣe. Áfíríkà nǹkan ń bẹ láfíríkà ó kọ́ gbọ́ lágbà láfíríkà yẹn tó gbé lọ abẹ́ kà tó àkàrà ló kún mi lọ. So àwọn ọmọ rò kájú àlẹ́ ń ṣe ni báwọn ọmọ òfurufú inú wo àbí àkájọ àti ọ̀tún ojú kò ká mọ́ kíláàsì tó tó wá ń ká òkúránì ṣé bóyá ẹnu rẹ lọ́lọ́wọ́ ti gbọ́ bùkátà òun òkúkú mọ̀ ẹ̀rọ kan rántí mi náà àti ọ̀pọ̀ kó gbogbo ẹ̀ sí náà ń tó kó owó ni. gbàtí wọn sì mọ̀ sí kéṣe tó gbé ọjọ́ kò mọ̀ síláṣí mi má kàn lábẹ́ má da iyì rẹ̀ mi kọjú máa ń tó wá sí. àwọn tó yẹn bá wà lọ́nà pásẹ́gun fi gbé o lè fi nǹkan mú mọ́lẹ̀ tó bá tó wá fẹ́ dìde tó fẹ́ jáde sọ́tún náà tó mọ̀ síláṣí tó wáyé pé wọn à ti àpótí kan síbẹ̀ tó ń tẹ̀sán lè máa sàn ká sí. ẹni bá wà lálàmójú tó fún mi mọ́síláṣí ọ̀ ó lọ rí ọlọ́ọ̀ká mówó ìwà ọtí dá sí ọ̀rọ̀ mọ́síláṣí. tó wá pa èsì àlàmì tó bẹ́ẹ̀ ṣe nìyẹn. tọ́ wá ní ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé a ní ká máa rọ́ sọ̀lá nínú súnà nàbì sọ̀rọ̀ láàrin súnà ní ká mọ̀ mọ́ ọ̀rọ̀ sọ̀lá. tí ìyẹn bá wà lọ ọ̀rọ̀ ńkọ́ pé ìjìyà tó ń bẹ fún mi àbá kan sọ pé ṣàìdá lásán náà ìjìyà tí wọ́n lẹ́ mọ náà ni ìjìyà tí wọ́n lẹ́ mọ tó rábà dálẹ̀ wọ́n lẹ́ mọ tó túnbọ̀ kíkọ́ tán láyè wàá gbà lọ́la òṣèyà torí pé bá ṣe dídà ẹ má من عمل عملا ليس عليه أمرنا فهو رد يعني كان تماسك كتبت على فلا ستكون هذا كذا kọkàtúmọ̀ tí wọ́n kàn dá padà fún ọ láyé tó bá ti lọ́la àlùkìyàmọ́ nìjọ ọkàn lóògùn iṣẹ́ rẹ lásán náà ni bọ́tà ti dá padà fún ọ láyé. rárá ọ̀ọ́bà nítorí pé ìwọ fẹ́ fún ọfẹ́ sọ fọ́nà pé ẹ̀sìn tó fi ránṣẹ́ òpè ìwọ lọ fẹ́ kọ̀m̀pìlìtì ẹ̀. wọ́n gbà nítorí pé ní bíbí àwọn onílọ báyìí. nígbà náà فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة سؤال كل رواية وكل ضلالة في النار تنتظر جواز تكنيك ودا وتعطي سؤال وعطاتي wàá pàṣẹ. tó ọ̀hún ẹni pé bàbá ìmáàmù yìí onídàájọ́ gbọ́dọ̀ ṣe ẹni tí òun ti ní rọ tọ̀lá ìpínlẹ̀ yìí ọmọ ti pàmà. tó eléyìí náà wọ́n ti túmọ̀ sí pé wàhálà pọ̀ láwùjọ wa. nítorí tí wọ́n máa gbé fún yìí kò nídìí kí wọ́n máa wá jìnnà. tòbí ìwé tẹ̀lẹ̀ ta lẹ́yìn bí wọ́n fi ń pè é kí wọ́n máa ń sọ ìsìdẹ́ẹ̀fì ṣe lè máa mú inú ìwé ìwé lọ́wọ́ àti fún ọmọ arọ́sọ̀ láti lẹ́yìn ẹ̀ bá mú afẹ́gbẹ́ bẹ̀. kò sí kódà màlìkí àti ọ̀rọ̀ kan wà lọ́dọ̀ wọn tó sọ pé ẹni bá máa ma ọ̀rọ̀ sọ̀láàtì sọ̀láàtì rẹ̀ bàjẹ́. àwọn màgáàzì mi wọn sọ bẹ́ẹ̀ màlìkí àyè náà ló tún le wọ́n ní mọ̀ kúrò ní ọ̀rọ̀ kan tí wọ́n wà lọ́dọ̀ wọn tó gbọ́ ọba tẹ̀ sí sọ̀láàtì rẹ̀ bàjẹ́. اجراء ثلاث ليلة ثلاث الظهر بس العصر الله اكبر اصلا قال قالوا الله اكبر يا جدين يا سابقني الله اكبر يترك صلاة الظهر الله كله الله أكبر ẹ yóò já sọ̀rọ̀ ẹ gbọ́rọ̀ ìwọ́n tí o ti ti pa mọ́ o lè rán tí mo wí ẹ tó ń gbọ́yà ara orí gbogbo láti ó lè fi torí rẹ̀ sọ́mà tó kò sí pé ẹ àkókò mọ ọdún ẹ̀sìn burúkú tí ọlọ́run ṣe ní ìsìn wọ́n ń rẹ́pọ̀ láti lẹ́yìn àwọn bàbá wa báyìí àwọn ṣé wà ọ̀rọ̀ burúkú sànàbí yìí ànábì yìí làwọn bàbá yìí ànábì yìí làwọn ṣé wù yìí tó ń dẹ́kun ní màná nù wọ́n tẹ̀sí wá localize mà nǹkan tí àwọn bàbá tí wọ́n mọ̀ rí àwọn àjọ ń pè láàfáà àwọn tó bá ti dé wọ́n ti kà á fún kùránà sunna. A'udhu billahi minash shaitani rajim orí àwọn bùkátà pé adó tẹ̀sí gidi ká máa tàrà àdádálẹ̀ àdádálẹ̀ kó máa kò nítumà wọ́n sọ lù ọ́ òní ládàá tẹ́gbà lọ́dọ̀ ó sì kan àbùkù jẹ́ gbẹ̀ndà òkúyàmà lórí àdáda alẹ́ tó sì tà. إلا إلا وحده أني آياتي ولم تكن وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف ونبو لازم أتما رجع يوبا أها أنا جاي ما كي أتما رجع أبو أيه أيه سام أيه أيه Mm-hmm. ẹ sọ̀rọ̀ àjọ bíbí àná lànà ìjọba àjọlá ń tẹ̀lé orí ìjọ yẹn lójú kan èso rẹ̀ gbàǹfààní ìwáwó òjijọ́ alára rẹ̀ tó wúlò ẹ̀ dá mú sọ́jú náà kálukú bá dákẹ́. ẹ̀ mú sọ́jú náà ni kálukú bá dákẹ́. tọ́ ọlọ́run bá dáhùn fúnra ara rẹ̀ kálukú láwọn ọmọ ọlọ́ba ní kí dẹ̀bí nù ní abdullahi bin umar wọn sọ fún wa ó sì gbà sí mi lẹ́nu pé tó bá gbẹ́ mi fún òun sọ fún wa sí ọ lẹ́nu tó o bá fi lè lọ sí àwọn ẹni tó hàn pé áà ah, ó sì máa ṣe fún dáadáa wọn gbẹnu lọ ànábi wa sọ dáadáa ó sì gbà ó jẹ̀bi tí ò wá sí ọ tó ń torí àṣàrò. Náà. إلا ما قد سلف آية يا جوزنا تمارا ناني ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف ẹ gbọ́dọ̀ fẹ́ gbogbo obìnrin بابا bàbá yín bá ẹ̀yà àfẹni tó bá ti ṣerú ẹ̀ dáájú kó tó di kára yìí sọ̀kalẹ̀. Tọ̀sẹ́lẹ̀ àmọ́ láti sin ìyàwó náà gbọdọ̀ kù lọ́dọ̀ rẹ̀. Èyí láti sin lọ tó bá fi lè mú lọ ọ̀daràn. Àmọ́ wọ ndí ń bẹ láàrin ìgbà tó fẹ́ nígbà táyà yìí sọ̀kalẹ̀ ọ̀tẹ́lọ̀. Nítorí pé ọtí gbọ́ òfin ọlọ́run tọrọ ọ̀nà. Bẹ́ẹ̀ ni àǹtẹ̀jùmọ́ ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ìlànà àgbàgbọ́nà kẹ́sí fẹ́ tẹ̀gbọ́ntàbúrò àyà àtẹni tó bá ti torí ẹ̀ tó sì yé tó sọ̀kalẹ̀ àmọ́ lẹ́nu ìgbà tó fi sọ̀kalẹ̀ ọ̀tọ̀. eléyìí yóò kò sí lábẹ́ òfin táwọn sọ wípé yẹjú gòkèlè tìdá mẹ́tì màlẹ́ àwọn yẹjú gòkèlè tìdá wípé ìgbàdọ́ ẹ̀ kékeré ti pẹ́ ọ̀sẹ̀sẹ̀ ebi o ti pẹ́ ti pẹ́ ẹ máa bá a lọ nígbà tí o ti pẹ́ ọ̀sẹ̀sẹ̀ kò sí nù tó wà bẹ̀rẹ̀ torí pé ti tì wọ́n ti tì wọ́n náà látòmí lọ àjẹ́ pé ẹni tí ṣe bẹ́ẹ̀ rí tẹ́lẹ̀ tó tó di káyà ìṣẹ̀kalẹ̀ ọ̀sẹ̀ náà àwọn ẹlẹ́ni ìgbà káyà ìṣẹ̀kalẹ̀ tó bá tó dì í mú ọ̀sẹ̀ náà. eléyìí jẹ́ bó ṣe jẹ́ lẹ́yìn náà tọ́nà bá ti ṣe nǹkan kan ló fi jẹ́ má ṣe tí mọ́nù bá bẹ nítorí ká má ṣe hàn ìmọ̀ ọ̀rùn sí yàn tayọ ó sì ń kí lẹ́yìn rí sí pé kẹ́kẹ́ àwọn bàbá yín àwọn òbí pèkè nítorí pé nǹkan ló bí ọ ọmọ bí ìyáwó náà jẹ tiọ torí jíjẹ tó dé ìyàwó bàbá rẹ ó wàá pé ẹni tó dé ìyàwó bàbá rẹ lẹ́yìn ikú bàbá rẹ ọlọ́kàn púpọ̀ fẹ́ á ọlọ́mọdé àtòrí bù lẹ́yìn tó lọ sí ni kíní yọ gbogbo mọ́mìnira tó kórè rẹ wọ́n á ní ìyàwó bàbá rẹ̀ ń bọ́ sọ̀rọ̀ lẹ́yìn tí bàbá rẹ̀ ara rẹ̀ wá mú òní gbà fún mọ́mọ́ọ̀gù náà. bọ́lá tó ti kọ́ ọmọ pẹ́rẹ́ sí ni òní gbà fún mọ́mọ́ọ̀gù náà. ìyàwó bàbá rẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀fẹ́ fẹ́ gan fẹ́ fàbúrò àwùjọbí lẹ́ àwùjọbí lẹ́ mẹ̀ṣẹ̀ tọ́ ọ̀nà rẹ̀ jù àwọn ẹlòmíọ̀ mọ́ra ẹranko burúkú lẹ́ lómi. yóò fún àǹtí lóyún yóò tún bá gbúrò lóyún olórí ibú. ìsìláàmù ọ̀gbà pẹ̀lú ọ̀fẹ́ wọn gan. bẹ̀ tí wọ́n ti ó tún ẹ̀yin náà ti mọ̀ pé bá jẹ́ láwùjọ wa. irú pé àbúrò ìyàwó lọ gbé ọ̀dọ̀ àǹtí rẹ̀. àwọn fámìlì náà

islam ó tilẹ̀kùn gbogbo bàjẹ́ ọkùnrin kan obìnrin kan tó yẹ sọkọ àtìyàwó ara wọn wọn yẹ ṣe fámìlì ara wọn tọ́lá ń ṣẹlẹ̀ ọ̀kan fẹ́ra wọn wọn àníjọ wàábì kan àti kí ṣètọ́ ní oṣù kẹta wọn. ọ̀rọ̀ yẹn mú agbára gan yóò fi tí àtìyàwó rẹ bá jẹ wá ní ṣètọ́nù ṣètọ́nù ní oṣù kẹta ṣètọ́nù oníyàwó ìjẹun oníri oníri bíi kí wọ́n á jẹ́ pé obìnrin tẹ̀ lẹ́sẹ̀ sílẹ̀ wá jọ wàá bìkan náà. ó ní oríṣiríṣi etí ṣetán ní ọmọ ìyàgbẹ́ orí ó súnmọ́ díẹ̀ náà tí bá súnmọ́ bó ṣe bẹ̀tẹ̀ lẹ̀ kó pé afẹ́ bá tẹ́tẹ̀ rẹ̀ sí. ó rò pé kò ìgbà ló ti máa ó ti di pé ra ra ra mọ́tírìtì ẹ̀mí ẹ̀ díẹ̀ ra àbúrò yìí yóò wà lọ́wọ́ ti tẹ̀lẹ̀. àkàràmọ̀kọ̀mọ̀lá ìdínú tó fi jẹ́ pé islam kò fààyè ránù sílẹ̀ àfihàn tó bá fẹ́ sórí ibú fúnra rẹ̀. ẹ má fẹ́ àmọ́ tó lábẹ́ òfin ọlọ́ wípé tí ìyàwó rẹ̀ bá kú àbá bá tiẹ̀ kọ́ lẹ̀ tó tún fẹ́ àǹtí rẹ̀ àbábò rẹ̀ tó bá fi fọ̀ kò tó burú nílé. àmọ́ láì jẹ́ bẹ́ẹ̀ rárá wọ́n wá sọ pé lábẹ́ òfin ọlọ́ yóò ṣe àbúrò ìyàwó ẹ̀gbọ́n ìyàwó èèwọ̀ ni wọ́n jẹ́ fún ike ọ̀fẹ́ wọn àmọ́ wọ́n ní jíjí ìwọ̀ tiwọn ó lásìkò títí dìgbà kan ni nítorí pé tí ìyàwó tí ń bá kú ẹ lè fi ọ̀fẹ́ sí àwọn ẹ̀gbọ́n rẹ̀ àtàbúrò rẹ̀ pásítì pọ́ọ̀lù lọ́sọ̀ọ́lù ẹ lè fẹ́ tó ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ tó ẹ lè jẹ́ máháràmù fún wọn nítorí pé lọ́n ti ṣe títí wọn léèwọ̀ fún yín. àmọ́ wọ́n ní gbọ́mọgbọ́mọ àwọn pẹ̀lú wọn gbọ́dọ̀ sí. nítorí pé jíjẹ́ aráàmù adìgbà kan ni ó sì súnmọ́ kí ọ̀fẹ́ lo ètò láàrin ìbẹ̀ntàbúrò ti eléyìí jẹ́ bó onu ní ìyá níyàwó ìyàwó wa ìwọ́n sáájú kó tó sọ ọlọ́run ti kádàrà kó bímọ fún yẹn. lẹ́yìn ìgbà tí wọ́n sọ láìsí àwọn òbí rẹ̀ òbí ọmọbìnrin wọ́n á ní ìwọ lágbájá ọkọ ọmọ àwọn tó ẹkú ara fẹ́ra ọlọ́run ló síra wọn. àbúrò rẹ̀ ní àtìfọ̀ wọ́n ní sọ́tọ́ kẹ́yìn ọgbà dáadáa òfin tó burú mọ́ ó túmọ̀ sí kó o ti ṣàṣeyege ìdánwò alákọ̀ọ́kọ́ ìdí nìkan tó ti fẹ́ fún ọ lónìí ara tó fà á ní kó fi yẹ kíkẹ́ máa gbé dáadáa ẹ má fi ọwọ́ ìlé múyàwó ẹ má jẹ́ sí ojú ìyàwó náà ti máa pẹ́sẹ̀ má jẹ́ ní pé máa fìyà jẹ rẹ̀ mẹjọ ni tí ó mú àwọn rẹ lọ máa sọ̀rọ̀ rẹ láì dájú ojúmọ́ lọ́dọ̀ àwọn òbí rẹ tó bá ọmọ rẹ jẹ mọlà tó bá fi lè ṣe dáadáa dáadáa dáadáa rẹ lọ ń gbọ́ lẹ́nu ìyàwó rẹ tọlọ ń bá lọ sádàrà pé ìyàwó ìtajú rẹ tẹláì àwọn òbí yẹn tó bá lọ́mọ míì tóun náà tó ti dàgbà tó kókó wọlé ọkọ wọn ò ní pẹpẹ lòun ọ̀fẹ́ àfiwọ náà wọ́n tó wá sọ aburú àti àìta orí ìta máa gbọ́ tọ́pọ̀lọpọ̀ ọkùnrin náà ń ṣe fóbìnrin. kódà bí gbogbo èèyàn bá bọ tọrọ ẹlòmíì lọ́dọ̀ wọn wọn àti fọ̀. ó sì tún láwọn gbàgbọ́ pé ọ̀gá lọ kọ́ máa wọn. onígbà tó wọ́n pé ó ti fi wàhálà ó ti fi pò lẹ́mìí pọ̀. ìbànújẹ́ ní bá ìbànújẹ́ ní bá lọ́dọ̀ rẹ̀. torí ẹjọ́ ká fún àwàṣe ìgbàwá náà ní fẹ́ kí wọ́n ṣe fẹ́ máa wá tó bá wà ní ọ̀sán mẹ́jọ á fi ọlọ́mọ náà. nǹkan ìbéèrè lọ́jọ́ kojú ojú òtí ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ líǹkì agbábọ́sọ líǹkì bí ọkùnrin kan àti obìnrin kan wọ́n ṣe dìnnà ọ̀hún àtọmọ wọ́n sì ti mọ̀ bí ọmọ ò lè jẹ́ ọmọ ọkùnrin àmọ́ ọmọbìnrin ni ọkùnrin wọn lọ sọ́lọ̀ lọ ẹlòmíì tó wá fi wá bímọ ọmọ rẹ̀ wá dàgbà bí pápẹ́ ọmọ tó bí ní ìsìn obìnrin ọmọ tí wọ́n bí ń bí ìdì náà pín ni táwọn ọmọ náà lè fẹ́ra wọn lọ́rọ̀ gbogbo arígbó tó ya máàpù báwa ní kò sì ṣẹlẹ̀ ni ó ní ọkọ̀ tí ìṣẹlẹ̀ gbẹgbẹ́ nìkan ló ní béèrè sẹ́rí kìí gbogbo béèrè náà máa ń dáhùn níbi ìdánilẹ́kọ̀ọ́ ẹ bá pé ọlọ́wà lè kí ó gbogbo béèrè wọn máa ń dà torí pé à ń tí òní rẹ̀ kó dolù máa ní. ìrànmọ́nì ti gbogbo àwọn béèrè báyìí ní ìsìn ó lè jẹ́ pé rúkúdù lọ́ fi dálẹ̀. tí ọ̀rọ̀ tó máa rúkúdù tí wọ́n fi ń dálẹ̀ ẹjọ́ pé láṣojú ìtàn. láàárọ̀ ìyá láàárọ̀ àná ẹnìkan béèrè. ó ní kí ni èèyàn fẹ́ ṣe pẹ̀lú lè máàmù tí ọmọ bá jà jù náà ẹsẹ̀ fúru lọ kí ni a fẹ́ ṣe pẹ̀lú ìmáàmù tó ṣe pé tó bá rùn kù tó bá ti gbúrò ẹsẹ̀ nìkan yóò di òde òde lè tó pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ nínú kò títí tó òbí ní gbọ́ lẹ́nìkan bọ̀ kí ni a ṣe pẹ̀lú irú lè máàmù bẹ̀ tó bá fọ́ máa ń kẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ lásàlàyé àmọ́ lóyún ti ìbéèrè kan fẹ́ dá wàhálà lẹ̀ bí ọmọ tó máa rẹ̀ torí mo bí ní tó jẹ́ kí wọ́n á máa bí mo rò lọ́kàn mi pé bẹ́ẹ̀ náà ni mo ní gbàdúrà máa mú yín máa ń pẹ́ bá wọn tí máa dúró de gbogbo ẹni tó bá ti tó bá ti kẹ́sìn pé ń bọ̀ tẹ́ ẹ sí lérò pé kí ni máa ṣe kí ni máa ṣe ń ṣe ọlọ́run òbí lérò torí lè má mú ẹsẹ̀ nìkan tó lágbọ̀ọ́ yé débi pé tí wọ́n bá bá a sọ̀rọ̀ ọ̀rọ̀ òye mo ní pé ò lágbọ̀ọ́ yé débi pé tí wọ́n bá ń bá a sọ̀rọ̀ ọ̀rọ̀ òye tó ń bá a sọ fún ọ pé tí ń ṣe wọ́n dáa tó yẹ kó lọ fi dá wàhálà lẹ̀ kò tó bá sọ̀rọ̀ tààrà kíkà bí lóore àmọ́ tó lóore tí ń ṣe lọ́dọ̀ ẹlòmíì tó ti lọ dá wàhálà lẹ̀ àbí ẹ̀yìn tó máa náà nìyẹn náà ẹ wàhálà bá tẹ̀lé. tó túmọ̀ sí pé tó bá jẹ́ ike ẹnìkan bá ń béèrè ìbéèrè nípa ẹ̀sìn tí kò sì dá wa lójú wípé kìí ṣe wàhálà wọn fẹ́ fi dá lẹ̀. ẹ lè dá lóhùn àmọ́ tí máa dá máa ti ń kẹ́sọ̀ pé wàhálà wọn fẹ́ fi dá àmì dáhùn. nítorí pé bá wá ó ti ìgbà tí ó gbà á mú wọ́n á lọ sí àjọ náà parí tó wọn náà sì sọ oní lèmọ́ọ̀mù yẹn ò ṣe bá sọ̀rọ̀ torí kọ̀ lágbọ̀ yóò ọ̀tá gbogbo ẹ̀ síwájú ọmọ tó yọ̀dá síwájú káwá tẹ̀ sí lápòjú rẹ̀ èmi sọ pé ti ti wọ̀n dá tó wọ́n gbẹnu lọ ọba dákẹ́. ìmáàmù ni ọlọ́ọ̀dá báyìí bàbá ìmáàmù tí òṣìṣẹ́ máa sọ̀rọ̀ kù tó wàá ṣàlàyé fún ọ yékè ibi tó bá tiri ibi tó bá tiri tó bẹ́ẹ̀ náà ni gbàgbọ́ sọ pé. tó bá tó bá lé tó bá fẹ́ nìkan lóyún tí àtìmọ̀ tó kéé sọmọ rẹ̀ ọ̀kadà lọ fẹ́ lómi ọ̀yà bíi ma halal sọmọ halal tó lè fọmọ haram. àwọn ọ̀kadà ìtumọ̀ béèrè ní halal lè fẹ́ haram àbí tó haram lè fẹ́ halal. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك